time to leave the studio. 15 minutes gone already, like 15 seconds. I will be here as always, 8 o'clock on the AM side to celebrate the latest and the biggest news. And of course, keep it locked. Kenny, I will be calling live tomorrow to give us live update as the Super Eagles get set to take on the wild beast, the wild dog of Guinea-Bissau. Ladies and gentlemen, Femi Alabi has been the studio manager. My name is Bola Hon Olalere. Thank you so much once again. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. I'm feeling the energy. Oh yeah. Oh yeah. Oh yeah. Look the remedy. Oh yeah. Oh yeah. Oh, I'm feeling, I'm feeling the ginger. Oh yeah. Oh, energy to get through it ready. Get ready for While I Live Concert 12 with Oluwaseyi. Tag, Declaring God's Goodness. Ministry, Pastor Yomi Ajayi, Ibironke, Prince Goke Bajawa, Pastor Fred Elegbe, Pastor Femi Okeowo, Chief Host, Pastor Tony Faleye. While I Live Concert 12 will be happening live at Global Harvest Church, Outer Ring Road, Purpose Auditorium, beside Ridgebank Filling Station, New Garage, Apata Expressway, Ibadan, on Sunday the 23rd of January 2022. Time 3.30 p.m. Red Carpet, 2.30 p.m more inquiry about free transportation, please call 0806 244 3310 or 0902 960 While I Live Council 12 is proudly supported by Global Harvest Church, Only Photography, LV and Edible Signature, Panama Creative, On Point Sounds Pro, Official Media Part, Fresh 105.9 FM, Ibadan. While, while, I Live Council 12, an experience you will never recover from.

Jara bells, Jara bells, Jara all the way. Okay, okay, move that one there. Don't drop that thing, oh. Mama Testament. Why are you moving your teeth all around? Is your house now a shop? <laughs> it is the higher Thermocol Season Bonanza promo with lots of instant free gifts. Really? Yes. For any higher Thermocol refrigerator, chest freezer, standing cooker, or washing machine you buy, you get an electric kettle, microwave oven, Mama Doll vegetable oil, or smoothie maker, and if you buy a generator, you get an engine oil with it. Visit any Thermocool showroom or selected outlet near you and grab your instant gift for any Thermocool appliance you buy. This promo runs from December 13, 2021 to January 29, 2022. For more information, visit www.thermocool.com.ng. Offer valid while stocks last. Terms and conditions apply. Thermocool, always there for you. I'm feeling the energy. Oh, yeah. yeah. Look energy to get through it. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn la wà. la máa tó fẹ́ni tó mú gàrí sùn àsọ̀gbọ́n àjẹtọ̀ chicken. èmi mo rè é ló jẹ́ ń gbọ́pẹ́ wá ẹ wá bá mi gbégbá ọ̀pẹ́. ó ti já sọ pé. ògo ni fújà jì ló fà. ó ti já sọ pé. mo dúpẹ́. Hmm, bàbá aláàánú mi ìwọ ni mo máa sì títí ayé. Jésù tọ́nà mi jẹ́ ojú mi nù kúrò pàmí lẹ́rẹ̀ yọ. ó fọ̀nà mi ó gbé mi ga mọ́sọ̀kọ́. ìyanu táwọn kan gùn tí wọ́n gùn tí tí wọ́n jábọ́ bàbá mi máa rán wọn gẹ́lì wọ́n fi rọrùn gbé mi débẹ̀ ìmọ̀dé pẹ́ ọ́ ti já sọ pé. ó ti já sọ pé. ẹ bá mi kí ẹ lè níyà. ó ti já sọ pé. Mm, mo olúwa mi. odò tó jáde láyà tó ṣẹ̀rù bá mi lọ́kàn. ilẹ̀kùn kọ̀ọ̀rẹ́ táwọn kan ti tí wọ́n rò pé kò

Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. pé ẹran bí kan ní ìhàn ní ọ̀sà ẹran òkú ẹwúrẹ́ òpilẹ̀ lóyún kò tiẹ̀ lóyún lóyún débi eh, kò gùn débi tí ó mm. tí ó lóyún pé ó ṣe rascality káàkiri ni. ní tiẹ̀ wàá mọ̀ fún. gbẹmí sókè máa yí. kẹ́ni má má jágbe má gbẹgbẹ alágbẹ tó tẹ tẹ tẹ. o tiẹ̀ mi tú ọgọ́ tẹ̀gẹ́ mọ́ ń bẹ̀. eléyìí báyìí nǹkan. I now talking. Okay. kí ló dé. ẹran ẹbí kan. <laughs> ẹran ibi kan ah. Ah. ẹran ẹ kan wọ́n ṣe dáadáa pẹ̀lú ẹ̀. Ah, sọ pé kò tiẹ̀. lẹ́yìn kan sọ pé kò gùn. wọ́n láwọn ò tiẹ̀ rí gan. àwọn ò tiẹ̀ rí. níbo ẹ ti kúrò nílé. lòun náà ti àwa ní ẹ̀bá ìmọ̀ rí nǹkan ìṣẹ̀yìn ìṣẹ̀yìn bẹ́ẹ̀ ṣe lòun náà olówó rẹ̀ ṣe jáde lòun náà ṣe rí jáde ọ̀dà ọ wà lọ ni. palẹ̀kùn sitting room dé yorùbá pẹ̀lú ète palẹ̀kùn sitting room dé yorùbá pẹ̀lú àwọn ọ̀rọ̀ ah, hmm. àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ hmm. àwọn àwọn nǹkan wọ̀nyí láyìnká ló ti wà láyé tó ti pẹ́ o. jẹ́ àkọ́kọ́ tọrọ àforíjìn pa pẹ́ wọlé o. ká tún wá tọrọ àforíjìn pé we are sorry we so came a little bit late. so we òun ṣẹ̀ṣẹ̀ ń tẹ airport wọ̀ la ṣáà fọ̀rọ̀ à adélànà ọlọ́nà ọ̀dà eh, ọ̀nà ọ̀dà lóòótọ́ o. ntí o gbé lọ́jọ́ sunday. ẹ̀yin gbọ́. ó tún àwa ń wò ní istanbul ó sì tún rí peter rẹ̀ njọ monday. bẹ́ẹ̀ ni. la fẹ́ bá yàrá lórí ọ̀rọ̀ yìí báyìí. wa kò tí ì wa so ẹni tó ń bọ̀ wá wa tó ń débẹ̀ tó ń ti ń wo fíìmù lọ́ọ̀kan ó bẹ́ẹ̀ takò tún Samson ní òun ò tiẹ̀ kulẹ̀ kí ló tún nígbà tí wọ́n tún ṣe títì tán tó tún wá ń yọkùlẹ̀lẹ̀ báyìí. tó yọkùlẹ̀lẹ̀ àmọ́ tí nǹkan míì tún ṣẹlẹ̀ lórí ẹ̀. táà tún wá lè gbàbẹ̀ mọ́. tó kí la fẹ́ ṣe báyìí. why you dey look like that. wọ́n á rí kẹ́ni tó lọ sẹ́kọ̀ọ́ kó jẹ́ pé ẹni tó wà ń bàdàn mọ̀ ṣe fíjì fún. iṣẹ́ ti dé bẹ́ẹ̀. iṣẹ́ ti ń bolẹ̀ wá dé báyìí. iṣẹ́ ti kọjá ibi tí nígbà kan tí mọ́tò bá kàn yọnu díẹ̀ èèyàn á dúró sẹ́gbẹ̀ẹ́ títì kódà wàá tún juwọ́lẹ̀. àwọn èèyàn á dúró wọn abẹ chíǹjì táyà. ẹlòmíì tí mo ti rẹ́ni tó fún yàn ní spare táyà rí. bẹ́ẹ̀ni ní ìsìn hmm? ọlọ́múndọ́mú ìyá ẹ̀ gbé ni hmm. Hmm. ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní kú wa àjọ kú o àwẹ̀ wa àjọ gba o. oníkàlùkù kúkú rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. kúkú rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. ìwé àṣẹ wa bá ṣe wa máa wò lọ rè. ẹ nǹkan tí mo nígbàgbọ́ ń bẹ̀ ni pé face ni a tún fẹ́ lọ ngbò ní o tún fẹ́ lọ. ẹ kọ́lọ̀ ń ṣàánú wa nítorí pé àwọn ìlú tí ó làmìlaka yẹn náà àwọn náà ti larúfẹ́ bẹ́ẹ̀ kọjá rí torí pé àwa privilege láti mọ àṣírí wọn ń gbà míì ló jẹ́ ká máa wò pé bóyá kò rí bẹ́ẹ̀ kò sí ibi tí ṣe ò sí pẹ̀lú ibi tá a lọ náà bó ṣe dùn tó ńgbà mo rí tí wọ́n tún ń tọrọ owó tí mo sì tún fojú gan ní àwọn homeless bó tútù ṣe wà ní minus four homeless wà nínú minus four nínú òtútù nínú minus four láyìíká bẹ́ẹ̀ ni ni homeless wa. tó sì dàkí ní bora tó sì ah. jókòó síbi kan ah. èèyàn náà sì lòun náà ṣàní mọ̀lẹ́bí kò síbi tí ó forí pamọ́ sí mhm. nínú òtútù burúkú nínú òtútù ọ̀rẹ́ mi tá a jọ ń fọwọ́ tọ́ mi pé kí n wò ó. homeless nìyẹn homeless ni o hmm. abẹ́ntí ń ti ọmọ kiri tó ń fọmọ́ tọrọ owó pé wọ́n ṣẹ̀ṣẹ̀ operation fún ọmọ ni. lọ́hùn náà wọ́n ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni káwo ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ tán lẹ plaster mọ́. àṣe bóyá bóyá lè kankan wà lálẹ́ rẹ̀. so ni mo wá ń béèrè pé kí ló ń sọ tọ́gàdì ẹ̀ wá ń sọ pé nǹkan báyìí ló ń sọ pé ta bá ní ká fún un so kò síbi tí ṣe ò sí àmọ́ kò kò pọ̀ bí ibi tí a ti kúrò kọlọ́hún ṣàánú wa. Mm. Mm. òrò àmọ́ tó fi sílẹ̀ sílẹ̀ mọ́ wọ́kọ̀ ń bẹ ẹnu òòrùn sórí. ibi mo sọ pé ọ̀rọ̀ mi máa ń dàbí ìsọkúsọ ni mo ní tí ó ti fẹ́ gun ọ̀kadà kí wọ́n máa so kán gbé síwájú táǹkì kan so mọ́lẹ̀. kan so mọ́ wájú táǹkì. kan fi rọ́bà tọ́ rọ́bà kan fi so kẹ́gì ẹ̀ mọ́. kan fi so mọ́. kan fi so mọ́. kò ní ìdíkọ́ ọmọ lọ fẹ́ jókòó sẹ́yìn. mélòó gan gbogbo. bẹ́ẹ̀ni wo mélòó ni ọ látẹ́gùn fẹ́ ọ lọ. ìgbà tí mo lọ bọ ọlọ́gẹ̀dẹ̀ kó má sáré o kó má sáré o kó má sáré o ìgbà náà ló lọ bìtì jàǹfọ̀ ó wà bìtì jàǹfọ̀ tó lọ wà lọ halẹ̀ kú ó bìtì jàǹfọ̀ ló wà lọ halẹ̀ kú ló tọ́ bírèkì fún bíra tó a bí kíláàsì lójijì tèmi tí tó bá ti fẹ́ la traffic kọjá tó bá lọ tán ẹ̀ dìde bóyá kó bá balẹ̀ tẹ tẹbi wéèkì ni. ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sunkún ẹ̀ ń sìn. no ó ń dùn mí ní ó ń ká mi gángan ni. ok pẹ̀lẹ́. Oh ó wá tẹ̀mí gégùn lójijì làwa ha lọ kúkúkú. lórí lẹ́lẹ̀ lórí lẹ́lẹ̀ lórí ọ̀dà. ó wá dákú kéńjì mi dẹ̀ wà lápò rẹ̀. <laughs> òun dákú. òun dákú èmi dìde kéńjì mi dẹ̀ wà lápò rẹ̀. ẹ ọ tọwọ́ bá kùnrin ọ wà ṣẹ owó lọ́wọ́ lára rẹ̀. wàá dẹ̀ kó yòókù padà sẹ́kù. ó wà ṣẹ ọ wà pe ẹnìkan kó bọ jẹ́ witness. ọlọ́run sábà wà jíṣá. fóònù ẹ ń kọ́. fóònù mi wà lápò mi bọ̀. kí ló ṣojú ẹ báyìí. òun ló ṣe mo kọ́fẹ̀tì títì. n kò mọ n mo kọ́fẹ̀tì títì gọ́tà mọ́ mọ́. ibi àwọn kìnnì tí wọ́n máa ń kùn ní black and white yẹn ibẹ̀ mo kọ́ fi ẹ̀kẹ́ nù. ó fi nù. ṣé òun ló bo bá ló bo báyìí. òun ló bo mi báyìí tẹ bá lójú ní ẹ máa rí pé. Ah, tẹ́mi bá lójú. àti tí tẹ bá fi ojú nú wo mo mi pé. n tó ń sọ ní ìsinmi pé ojú ìta rẹ̀ yóò ṣiṣẹ́. ohun tí mo sọ pé tíyẹn bá fi ojú nú wo bíi nígbà tí èèyàn ní làákàyè báyìí lọ. ẹ̀yin yorùbá dé o. Ah, ah. láìka tó sọ fún ọ ni pé tó sọ ni tẹ́mi bá lójú inú. tó sọ ni pé ojú ta rẹ̀ ìkéré díẹ̀ pé kò lè rí rí. ohun tí àgbàdo bí wọ́n ti ń wò lókèrè yẹn mo fi ń má jù pé. pé o kò lè rí èmi wò lókèrè. bó ṣe ń mm, wo. mo ní wò ó from far places. mo wà ní jìnnà jìnnà. pé kí wọ́n lójú inú tó. ojú rẹ̀ iná pè ní jìnnà rẹ̀. wọ́n fi àtẹ̀sí ẹ̀ kẹ́yẹ̀ pé ó rí pé ó ti ń jìnnà díẹ̀ díẹ̀. eléyìí ń jìnnà báyìí. ó ń jìnnà. eléyìí ń jìnnà lákọ ni. Ah, tí ń ṣọ̀rá yìí. òun ló ti ń sun mi. ní òkìní ni àwọn tí àwọn mọ́mí wọn máa fi sẹ́nu yẹn mo fi rá kó má bàa dá ìlàkọ̀ ní bipsif bipsif bipsif. you send a mistake. pepsif and fifniki. Hmm. ṣé dona ṣé ó bó níbí ó tún bó lágbọ̀n ni. ebi àgbọ̀n yìí ń kọ́. o rí bí ètè yẹn ṣe mọ̀ pé ètè ìsàlẹ̀ yẹn gùn díẹ̀ tẹ́lẹ̀ hmm. ṣé máa di pé ó ti reduce. ó gé wálẹ̀ bí amẹ́ni inches lórí reduce mẹ́. ó bẹ́ mọ́ títì yìí ó jẹ mọ́ títì ni. ó jẹ òbí bàtà ẹ mọ àwọn tó máa ń ṣe bàtà yẹn hmm. ẹbí ìlọ́wọ́ àbí àbí mi lòdì. wọ́n á gé ẹran kó ń bẹ̀ yìí. àwọn san pépà ẹ̀ nígbà tí wọ́n san pépà apákó kó wá bá mi san pépà ètè ìsàlẹ̀ ẹ máa gbé ti òkè ìsàlẹ̀ ti òkè yìí ó ti gùn síwájú díẹ̀ ìsàlẹ̀ yẹn ó rẹ mọ́lẹ̀. ó wọnú. ẹ̀rù pé àgbọ̀yàn náà gùn díẹ̀ tẹ́lẹ̀. náà téèyàn bá wá wò ó nísìnyí o ti wá fàyìn sí. bẹ́ẹ̀ni àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ẹnu ẹ ti wá gùn. ó ní mo wá tún yọkẹ. à ọjọ́ pẹpẹ yẹ odò. tí sẹ́yìn tó máa ń mi. tí máa ń afẹ́fẹ́. tí pẹpẹ tó ń sabi amúlẹ̀. lárọ́ o ètò bọ́mọ rẹ̀ pọ̀. mọ́là hàmìdè ọ̀gá èdè fàǹjàre how is everybody for sabo. ọ̀gá èdè mọ́lẹ́jà sabo ìdè okay Nigeria is very very okay. Ah. Ah. Nigeria ah, ọjọ́ nǹkan. ọjọ́ ìdè pai. mọ́níyà nǹkan. mọ́níyà ìdè pai tọ́pídé akínyẹlé tọ́tídé mọ́bì níbí tọ́tídé ajaba. ọjà ọba. ee eh, wa sẹ́ndì sẹ́ntì ọ̀gá. wa sẹ́ndì sẹ́ntì. àrẹ́yà. ọ̀rẹ́yà. ọ̀rẹ́yà. tọ́pídé bọ́dìjà. tọ́pídé. bọ́dìjà ọjà. bọ́dìjà ọjà. ee hẹ́ wa all pie. Eh? àwọn èèyàn tó wà ń wà ah, òkè. sọ́wọ́ ah. hmm. ìbàdàn ọgbà onílá àti àlejò. onílé àtàlejò. sọ hmm. torí ìdí ẹ̀yẹ. kì í ṣe onílá. na. onílé. stranger and the first way. Eh, ẹ onílé ìwé hmm. ìbàdàn ọgbà àti àlejò. ok kí àwọn èèyàn kí àwọn èèyàn. to Fresh dot nine. domin haka cewa su muke gaisa cewa barka da kasuwa barka da ciniki Allah ya sa samu gama lafiya yanka haifole na gaisuwa eob shi ma yana gaisuwa duka mu cikin rediyon fresh fm 105.9 muke gaishe ku duk masu saurara da mu har zuwa mobil oranyan bodija a kinyale sabon gari makwalla har zuwa ko'ina sassa duk inda kuke jin mu muna gaisuwa barka ku da cinikin kasuwa alamu amin Allah ya samu gama lafiya amin ya rabbi kila ya sọ báyìí. mo ti sọ ni mo ní gbogbo ibi tẹ́tí gọ́ tẹ́tí ṣe etí gọ́ wa lákọ̀ọ́kọ́ ah. mo ní à ń kí wa kú dédé àsìkò yìí o. kò ní ìdìmọ́ mo ní ọ̀gá yín ká ọpọlọ ti kí bí ọbí o ti ń kí. a ti gbọ́ o dárúkọ yín káyé fẹ́lẹ́. bẹ́ẹ̀ ni o wa kọ gèsúà síbẹ̀. mo ti kí Àkúrẹ́ àti Àbúrí náà. ní gèsúà ní gèsúà. ina gaisuwa mọ́ monkey èmi monkey ara ah, ah, ah. i dey greet na ina dey talk oga. onki. onki i dey greet you ina gaisuwa. ina gaisuwa oni monkey. oni monkey. i say monkey akuri atabu. olóhùn kí ọkùnrin kò fi ọ <laughs> ní monkey. mo rò pé lèmi monkey. lára ọ lára ọ ọgá ọ. tó bá ti ẹ̀ pé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láàyà. láàyà àti ẹ̀sìn gbọ́ ìṣòro pupa. yíyọ bí wé kí lè wá mi mú wa. mú mi ní àjíkẹ́tì ẹmu rẹ. àwọn ọ̀rọ̀ burúkú yìí náà ni. àlàáfíà ni. ọjà ọjà mọ̀ pé mo pè yín lórí fóònù ńgbà tẹ wà ní tọ́kì. èmi ti wà máa kúkọ̀ ló pè. tẹ̀ ń jẹ tí ìgbà tẹ̀ ń ṣe láìpì jù yín tí mo yí dé tẹ̀ ń jẹ tọ́kì lọ́wọ́ ńgbà tẹ́ tilẹ̀ yìí lọ sí tẹ̀ jẹ chicken lẹ̀ yìí tán lu yẹn gan àmọ́ káwọn gan ò kí wọ́n ń jẹ́ tọ́kì sí mo rò pé bẹ́ẹ̀ wọ́n ti ṣe dá tọ́kì wáyé ni. ẹ ọ̀tọ̀ ní ìtàn bẹ́ẹ̀ ọjọ́ mi a máa sọ̀rọ̀ yẹn. ibẹ̀ náà ti máa ń ṣe tọ́kì. tọ́kì mm. bẹ́ẹ̀ wọ́n ti produce tọ́kì. na sọ́kì lele kọ́ la. ok mm. fúláwà tí mo wá ní kẹbà mi jábọ̀ dà tí wọ́n ló máa ń lé ìjò. ó wà ń ta àbí scott flower. ó wà ń ta. ó wà ń ta mm. ṣé òòrùn ní ti pa báyìí. òòrùn ò lè pa. àgbẹ̀ òòrùn nàìjíríà yìí bí tẹnu ẹ sì tún mú tó báyìí. ọmọ tí mo fẹ́ sọ ni mo kàn ń wò pé ṣé lẹ́nu gbàtọ́kadà gba yìí náà ni ló tún wá fẹ́ dà tó báyìí. lẹ́wọ̀n pé bí bá tó gbá mi yẹn tí mo fẹnu gbólẹ̀ ó ṣàfẹnu yẹn sí mi. irọ́ o ó reset ọpọlọ ẹ ni. tó o gbárí mọ́lẹ̀ ni mo fi bí ẹgbẹ́ ìlú àyè gbá. wọ́n yẹn sọ náà research mi dúró ìtọ́ ah, memory mi sí yẹn. Eh, ìgbà téèyàn play késẹ̀tì ni. báyìí yes. àwọn àwọn memory memory mi tó ti ní question mark yẹn àwọn mi wọ́n ti change sí mpt okay wọ́n ti change the mp3 so mp3 format ló eh, wà báyìí àwọn yẹn ló wà ẹ eh, wọ́n play ilẹ̀ ni. òun play ilẹ̀ báyìí wọ́n play ilẹ̀ ni. okay mm. ẹ o ti wà ní repeat. mọ̀gbọ́n mi ti get remote. so o ti wà ní repeat àbó o ti wà ní repeat. mo mi ti get remote yìí dáa ní. má wọrí remote. remote àti tí o ti lẹ́kíṣẹ́. fi rẹ̀ sí repeat. so o lè mọ tún àwọn ọ̀rọ̀ sọ. sọ ẹ. mo rán àwọn sọ ẹni bá gbọ́ fẹ́mi sí ní ìsìn báyìí lọ dáràn. ah stage wọn máa lágbára o. ah stage wọn ò lè lágbára tọ́rọ́tọ̀ ni tí wọ́n mọ̀ sí ọ̀tọ̀ ni tọ́ mọ̀ sọ àwọn eh. jokes sọ sọ níbi olókùú lọ́mọ̀ sọ níbi wedding sọ kò rìpítì wa. ẹ yọ rìmúùtù tọ̀dọ̀ yín yẹn fún mi òun ọkà tiẹ̀ tẹ́sí ẹ̀ tọ̀dọ̀ ayébẹ́lẹ́. ayébẹ́lẹ́ gbárí mọ́lẹ̀ rí ni. no mc ó dá ní rìmúùtù kan táwọn náà lògùn ọdún kọ ni. Hmm? ṣebí rìmúùtù kan lẹ́nu. na wireless wireless ilẹ̀ yìí ló ah! fi kọ́ ni. n tán pè báyìí ní ìsìn ni wọ́n pè ní c finish. ẹ yọ rìmúùtù tọ̀dọ̀ yín ibò fún tẹ́lá fi kí ọlọ́run ni. Ah! ọ̀tà ẹ kúrọ̀ lẹ́ o. wọ́n ti fọ́màtì kiri o. wọ́n máa bọ̀ wọ́n ti fọ́màtì ẹ o. onílé ẹkú ilé o èrò ọ̀nà ẹ̀ńlẹ́ láyínká lèmi jẹ́ mo bóde kí n má bàa sílẹ̀ tẹ̀. ìtorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn. ìyìn ilé ọbọ̀ ọ̀tà lọ́gbọ́n ìyìn ilé ọbọ̀ ọ̀tà ẹ ẹ má yẹn tún ti dé nìyẹn o ẹ má yẹn tún yẹ ẹ bá máa fìyàn sí wáìnì láì ṣe yíṣà ẹdẹ ń wáìnì ẹdẹ ń wáìnì ẹdẹ ń wáìnì má ṣàtún yín o kó má lọ ṣẹ̀ sọ́dọ̀ ìyá ìfẹ́lẹ́ o. a ṣẹ̀ sọ́dọ̀ ayéfẹ́lẹ́ tó bá ṣàṣù òun a ṣẹ̀ sọ́dọ̀ ayéfẹ́lẹ́ awa di zazu zẹ. bẹ́ẹ̀ni alẹ lọ́dọ̀ Fẹ́mi. okoto a lọ́dọ̀ Fẹ́mi. ok Talo ló wá ń bó káàdì náà yìí méjèèjì ẹ̀jẹ̀ ló mú káàdì. <laughs> ta ló ń gbèlú àwọn oṣù. òun ni yọ mọ́láwù. mọ́láwù ni gbèlú àwọn oṣù. ìbẹ̀rù ti tán kájìmù tó wálé yìí. ọ̀gá <laughs> ìsọjí ajá òṣùpá ni mo fi ń bóde ìfọlọ́hún ọba ìbá olúwa ìbá yìí tó ti ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ́dínlógún tá fi tẹ́lẹ̀ odò àyìn bí omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọ pẹ́tẹ́ ọwọ́ ìbà tí èdè àtẹ́lẹdẹ́sẹ̀ ìbàrẹ́ ire òní kò jọ máa wà lẹ́wọ̀ àtàtà ìlójúmọ̀ká ti gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù ọláyínká jagunlabi ti ń para lé bí ẹni ń parọ́gun dírà ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó bàbá mẹ́ta mú kí yín pẹ́ káàbọ̀ ní àkọ́tún ṣeun hmm. sórí ètò yín ètò wa jọrò let's talk about it. Hmm. ọlọ́run ògo ni fún ọkọ ṣoṣo bíi igba ọmọ alihamudulilayi hmm. aṣọ òbúra fẹni tí ò ní transformer tó ń fa àwọn kan níná bẹ́ẹ̀ kò bínú anybody àní mm. kí wọ́n náà jẹ kó náà jẹ mọ́kà àtọwọ́ bọ èyí tí mò ń jẹ lọ́wọ́ tá mm. mọ́ sì fọwọ́ kan ìyàwó mi. Mm. <laughs> yíkú sẹ́ ọlọ́run ògo ni fọ́kọ rẹ̀ alihamudulilayi rọ̀bìlẹ̀ ọba tó ń ṣèlérí tó ń dúró tìlérí ẹ̀ ọba tó ní májẹ̀mú agbẹnisókè téńté fini ayé mọ́ fini àlàpà ojoojúmọ́ ayé ni wọ́n mọ́ kó bẹ́rẹ́ fún ọ torí ńgbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nígbà míì tó bá bá àyàn nínú jẹ́ wà ní kó fọkàn balẹ̀ tóró tó fẹ́ mú jáde kúrò ńbẹ̀ tó lágbára ni a jẹ́ pé èèyàn mọ ọmọ tó ní plan fún èèyàn nígbà míì ń tọ̀ ń ò ní ṣiṣẹ́ mọ́ hmm. bí ọlọ́jókòó ni àmọ́ tó fi ń jẹ́ ọlọ́run nù o bí wòlíì wá ojú ẹjù bẹ́ẹ̀ lọ tó bá wọ̀ ló fún wòlíì rí hmm. bá àfa náà wá ojú ẹjù bẹ́ẹ̀ lọ tó bá wọ̀ ló fún àfa rí bí tó fi ń jọlọ́run nù ìyejú àwa tá a jí láàárọ̀ yìí lamọ́ra wa àwọn tí ò ní bá wa tún sùn mọ́júmọ́ tó bọ́ sọ́la àmọ́ àmọ́ ó sì bùyí wo lódùmarè torí ewé kan ní jábọ́ lára igi kí olódùmarè mọ̀mọ̀ sí àdìsá májẹ̀mú ọ̀sán àtòru òṣè bàjẹ́ májẹ̀mú lé dáfídì wà ńbẹ̀ kò ní jẹ <laughs> májẹ̀mú tó bá lé abrahamu dá ọ̀nà wà ńbẹ̀ <laughs> ẹni bá rìnrìn àjò ni ó tó mọ̀ pé ọ̀bà oní májẹ̀mú ni ọ́ májẹ̀mú tó bá wa dání pé káṣàmọ̀ yìn ọ́ ó ní kí n mọ̀ yìn ọ́ olótán ó ní kí n fìyókù lẹ̀ fún ọ hmm. ohun tó wá fi ń jọ́lọ́run tí ò yé èèyàn yìí ló fi jẹ́ pójoojúmọ́ ayé àgàgà mẹ́rìnlélógún wọn forí balẹ̀ fún ọ níṣẹ́jú ìṣẹ́jú tó tán bá forí balẹ̀ tán bá gbójú sókè àwọ̀ rẹ̀ ó tún ti yí padà wọ́n tún forí balẹ̀ wọ́n hmm. tún gbórí sókè àwọ̀ rẹ̀ ó ti yí padà tó bá tún forí balẹ̀ wọ́n tún gbójú sókè àwọ̀ rẹ̀ ó tún ti yí padà hmm. alára àmàǹdà ni aláwọ̀ oríṣiríṣi ni ọ́ hmm. òun ló fi jẹ́ pé àwọn tó mọ rírì rẹ̀ wọn ò ní yé kó bẹ̀rẹ̀ fún ọ láti bẹ̀rẹ̀ ní kí n ti bẹ̀rẹ̀ ni àbí ńgbà tó olóòde tọwọ́ ayé kàn sí lè ka ọ ìwọ gangan lolódùmarè tó ní gbogbo ayé lọ́wọ́ ìwọ la o ò pinyìn kí o sì dípẹ̀tà o ò díbàjẹ́ o lágbára yóò tún lágbára ọ̀run o ni ajípọ̀jọ́ kúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí awímọ̀ yẹun ni a sọ̀rọ̀ má yẹ adákẹ́dájọ́ ni ọ́ dánimọ̀ gbàgbé sọ́nimọ̀ tó gbé ṣàṣùmọ́sù lọ olùtẹ́rẹrẹ kárí ayé àwámárìdì ni ọ́ alágbàlá ìmọ́lẹ̀ hmm. alágbádá náà ni ọ́ aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ìwọ lọ kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ̀láyà àkìkì tán ni hmm. olú mímọ́ ìwọ ni wọ́n ń pè ní òmìmìyàmì òyìgìyìgì hmm. ni ọ́ hmm. olùṣọ́lá olùṣọ́lá ìwọ lóró ohun gbogbo tó ń ṣohun gbogbo fẹ́ni gbogbo níbi gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ọ́ ẹ̀gàn rán tẹ̀tẹ̀ pátápátá ọ̀la ni ọ́ gbogbo du ọba ni ọ́ ìdìdí ìdáyé aláàfin àjọbọ hmm. ìwọ gan lolópo àjọbọ ọba àmì ọlá ọba àmì ọlá òun gbénu ọlá ńlá òsì ń ṣọlá òsì ń gbénu ọ̀run ṣùkú òun alọ́ba kan o ìwọ nìkan ṣoṣo náà ni ẹrù bá gbogbo àwọn jẹjẹ ìwọ lèrò tí ń bẹ̀rù lẹ́rù èrò tí ń salágbára yé dojo alágbára ń bẹ láyé lóòótọ́ olóògùn sì wà àwọn tí wọ́n mojú ewé àtòwé egbò náà ń bọ̀ lọ́jàrá hmm. àwọn tí wọ́n wòrà wà àwọn tí wọ́n wà tẹ́lẹ̀ wà àwọn tí wọ́n ń tẹyàn rẹ̀ ẹlẹ́rìndínlógún pọ̀ lọ́jàrá aládùá hmm. náà sì pọ̀ hmm. àmọ́ síbẹ̀ náà kò tí ì sálágbára kan tó ní ipa kápá lórí ikú bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kọ́kọ́rọ́ ikú àti yìí ń bẹ lọ́wọ́ wọn nìkan a jẹ́ pé ìwọ nìkan lọ́lọ́run lẹ́yìn ẹ̀ sálágbára mi mọ́ ẹ̀ ń bá ní òsì ayé ń tọ̀ ń yọra rẹ lẹ́nu ni o ẹ̀ ń bá ní òsì ayé láyé ká ó ń hmm? tọ̀ ń tanra rẹ jẹ ni o mo ṣèwádìí bí mo tiẹ̀ kiri lọ́jọ́ orí hmm. ayé ń bẹ wọ́n ti ń fi gbóògùn rògùn ah. ayé ń bẹ wọ́n ti ń fi àwọ̀ òrìṣà rọ̀ òrìṣà ayé ń bẹ ní mẹ̀sìn àgbókùnrin hmm. ayé ń bẹ ni kò sẹ́ńtáyé yé báyìnrín láyé ni kò yé èèyàn ayé tá a tí ń tà yàtọ̀ ni wọ́n fi ń pè ní tamatiye oh ayé tí ń gba ṣòkòtò nídìí èèyàn yóò fún yàn níro ayé tó gba skẹ́ẹ̀tì lára ẹlòmíì àdìsá hmm? wọ́n sì fún ní dúrọ́ọ̀sì wọn ní kọ́ bẹ́ẹ̀ sọmọdọ̀bọ nù hmm. ayé iná ni ayé àyè ayé tó fẹ̀ lọ ayé tó níkọ̀rọ̀ ayé tó kẹnu látìrìbùtà hmm. ayé ṣe pọ̀ tóun hmm. ó sọ̀rọ̀ kankan gẹ́gẹ́ bí ayérayé hmm. ìwọ ni o ti ṣẹ́gun ayé o ní gbogbo ẹni bá ṣe wọ́kàn lé ọ olu ti ṣẹ́gun ayé fún ọ àwa tó ti ṣẹ́gun ayé fún láàmú ẹ̀yìn ọ yìí lòkú fi rí ọ tó sátijọ́dá ni rí ọ tó padà sẹ́yìn tókè lálá fi ń fò bí àgbò kékèké bí ọ̀dà àgùntàn abájọ ilẹ̀ ń wárìrì níwájú ọlọ́run olódùmarè olóko ẹgbàágbèje olóko tó pọ̀ rẹpẹtẹ araman ni ọ́ arahim ni ọ́ amalik ni ọ́ akudus ni ọ́ asalam ni ọ́ amumin ni ọ́ amuyami ni ọ́ ajaba ni ọ́ alkoha algafa ọba tí ń forí jẹ̀dá zọ́ọ̀lù jẹ̀dá ni wọ́n dìkìlá ìwọ ni wọ́n pè ní jehova ọba tó tó tàn hmm. ó tó ja ara rẹ̀ gbé ẹkùn ta gìrìgbé níjà hmm, hmm. dìdìrín wo lóun fẹ́ jà fọlọ́run ah, olódùmarè ọlọ́run ni ọ́ tó ní kápá lórí gbogbo tó mi àti tí omi ọba ti ń gbọ́ tinú odi ọlọ́run mọ̀ ní ọ́ kì í ṣe èèyàn rárá ọ̀bọ jókòó lórí òbírí ayé ayé sì dàbí ẹlẹ́ẹ̀gà lójú rẹ Jehovah jire lórúkọ rẹ Jehovah nisi ni ọ hmm. Jehovah El Shaddai lórúkọ rẹ ìwọ ni wọ́n pè ní Jehovah sikenu oh. alágbára tó fi ń jólódùmarè ò lè yẹ nìkankan òun tẹ náà ràwọ sí tẹ náà àwọn òṣùpá ọlọ́run ni o kì í ṣe èèyàn sẹ́ hmm. ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. ọlọ́run tó tóbi. Fully and EOB. ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ralẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bódìjà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́lì and resort lọ́nà àkànná ló one ninety nine thousand naira nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ jí ti dé àti ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept developer that cares. City. Get ready for While I Live Concert 12 with Oluwaseyi. Tag Declaring God's Goodness. Ministry Pastor Yomi Ajayi Ibironke, Prince Goke Bajawa, Pastor Fred Elegbe, Pastor Femi Okeowo, Chief Host, Pastor Tony Faleye. While I Live Concert 12 will be happening live at Global Harvest Church, Outer Ring Road, Purpose Auditorium, beside Ridgebank Filling Station, New Garage, Apata Expressway, Ibadan, on Sunday the 23rd of January 2022. Time 3.30 p.m. Red Carpet 30 p.m. More inquiry about free transportation. Please call 0806 244 3310 or 0902 While I Live Concert 12 is proudly supported by Global Harvest Church, Online Photography, LV and Edible Signature, Benema Creative, On Point Sounds Pro, Official Media Part, Fresh 105.9 FM, Ibadan. while I leave Council 12, an experience you will never recover from. Mr. TJ. Hello, Kule. Please, do you know any school with unwavering discipline and high moral standards? I know of a school with high moral standard and academic excellence. It is Glory Academy International College. At Glory Academy International College, their students are well and excellently prepared for WAEG, UTME, and post-UTME, the result of which guarantees at least 95% of the students admission into federal universities, including University of Ibadan. Glory Academy International School's teachers Individuals are seasoned, dedicated, diligent, and well qualified. At Glory Academy, we charge moderate fees and give rebate to students whose parents are low income earners, as well as scholarship to brilliant indigent students. Glory Academy International Schools with nursery, primary, and college is located at 46 A and B to Kumbojo Street, Orogun, Ibadan. Badon. For inquiries, please call 080-3352-1051. Be sure of tomorrow. Register your child at Glory Academy International School. Christ Apostolic Church Òkè Dande Ring Road Zonal Headquarters Ajé Ìgbé Ìbàdàn. Wọ́n ń pe gbogbo èèyàn síbi àkànṣe àdúrà Tuesday mẹ́ta oníṣègùn ńlá prophetic prayers pẹ̀lú àkòrí Ọlọ́run àwọn bàbá wa God of our fathers. Bójú bárọ̀ lèèyàn gbẹ̀mí o onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò máa tọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ọjọ́ kẹjọ ọjọ́ kẹẹ̀dógún àtọjọ́ kejìlélógún oṣù kejì ọdún twenty twenty two tá a wà yìí ni ó fi wáyé bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ àwọn olórin ẹ̀mí ni Lady Evangelist evangelist tómilọ́lá elshadai lady evangelist fọlọ́runṣọ́ Adeola, evangelist gbẹ̀ngà bújáde àti evangelist sunday olùkìtìbí jasper àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè prophet joseph akínlolú akínadé láti cac eagles wing prophet yomi ọlátúndé cac orí òkè ìkòyí pastor ṣògo arúlógún jp ọmọ wòlíì zonal superintendent òǹlẹ̀nitọ́lọ́run fìràn yìí rán fún àlàyé zero zero three six five seven one six one seven jésù lolúwa. Lulua. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the Oyo state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. lọ́kẹ́dẹ́ ayọ̀nà fún gbogbo ayé operation seven two seven pẹ̀lú màmá gbọ̀rọ̀ mi lò ordinary restoration lẹ́yìn operation seven two seven tún ti dé. ọwọ́ ọ̀tún olúwa ti ṣiṣẹ́ ìyanu yóò kàn ọ́. lọ́gán gbogbo òkólọ̀ rẹ yóò dì mú padà bọ̀ sípò. if you can be a partaker at operation seven to seven twenty twenty two edition the theme is extraordinary restoration. ìmúpadàbọ̀sípò àrà ọ̀tọ̀. what are you going through? is it your business your own your children or health challenges? with God of seven to seven all things are possible. God says he will restore you to health and heal your wounds at seven to seven extraordinary restoration on Tuesday twenty fifth January twenty twenty two at jela iveta conference center ẹlẹ́ẹ̀lẹ́ poly road opposite gbaremu market Ibadan at 7 pm to 7 am ọjà àdúrà àgbáyé nípàdé 7 to 7. àwa tó máa ń nà kò jẹ́ fita fàlà torí arúgbó ọjọ́ máa ń kóre lé wa lọ́wọ́ fàlàlà fàlàlà ni ìwọ náà má gbẹ̀yìn ní seven to 7. lọ́jọ́ tuesday tó parí oṣù kínní ọdún twenty host is deborah of our generation pastor mrs ebolu olúwaṣeyí Bakare jp your restoration is certain at 7 to 7. jesus aweti. aweti. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. kí ni wọn bá ti gbọ́ lọ báwọn ẹgbẹ́ rẹ ṣeré lọ sí tiẹ̀ ṣeré jáde wọn lọ báwọn ẹgbẹ́ rẹ ṣeré sọsárì bí wọn ṣe ń ṣeré ta. nǹkan ti ṣẹlẹ̀ nù ọlọ́mọ jẹ ọlọ́mọ jẹ ọlọ́mọ jẹ arírú ẹ. àwọn tó sì gbèrú ẹ lọ́wọ́ kọlọ dá sọ̀rọ̀ wọn. àmín tó fapá hmm. dá. Hmm. bẹ́ẹ̀ ni ah, ah. yóò fi gbọ́n ni ah, yóò fi gbọ́n ni. ọ̀dà ọ̀dà ọba lọ́la. ọ̀dà náà tó gbá bọ́ọ̀lù ńkọ́ gbogbo alagba bọ́ọ̀lù ń kékeré. àwọn apá kan wà tó jẹ́ pé èèyàn lè sọ sórí ẹ̀ fọ́mọ. bẹ́ẹ̀ ni ojúgun mi ó wà bẹ́ẹ̀ dọ́là. ọmọ gbọ́dọ̀ di what what happen here ma ni. abakoti high school play ni. <laughs> iboti high school. Mm, bọ̀dà bèbá gbá mi látẹ̀yìn. ìjọ́jú ọmọ bá wá sí rí dàda kó wá tó pọ̀ ní. drona drona bọ̀dà bè ló gbá mi látẹ̀yìn. bí wọ́n tọ́ wọn yídì lórí bíìdì ká <laughs> ló fi ọ́ ah, sí. àmọ́ mọ̀ gúùdù ẹlẹ́mọ̀ mọ̀ gbà ṣẹ́gun ah, eh ọ̀rọ̀ ẹ̀ wèmí ẹ̀ accident mọ́lẹ̀ n bá wà lára àwọn tí ìbá máa gbá kí n lọ́wọ́. ní kíni ah. ó ti rìtáyà. ìyìn lè rìtáyà kóòsì lọ jẹ báyìí. ìyìn tiẹ̀ lè jẹ kóòsì kóòsì ni bẹ́ẹ̀ ni rìtáyà yìí. o ò lè gba super yugo o lè gba kíni kan ìwọ wo tọmọ yìí wọ́tẹ́ pé wọ́tẹ́ pé orin lọ́mọ kan kiri. ìgbà tí èmi fi ń gbá bọ̀ five mo máa ń place. ten ni five mo máa ń di five mo máa ń dẹ̀yìn mú gan. lọ́nà lọ́nà ṣé nígbà tó kọ́kọ́ wáyé. lọ́dún tó kọ́kọ́ wá lọ́hùn no ayé ìsìn tá à ń sọ tá a wà nínú. Ah, ọ̀dà àwọn wo ló ti ń gbá báyìí. Eh, eh, ọmọ tó ṣẹlẹ̀ ayé ìgbàdàn ayé àwọn ayé fésù. ayé Judas Iscariotu ènìyàn ó ti yọ ayé ìsìn o ò lè gbá bọ́ọ̀lù kankan. èmi tó ń pè ní akúrú dìbẹ̀ndà akúrú dìbẹ̀ndà. àtàlẹ́pọ̀ wọ́n mọ̀ wọ́n háìtì ẹ̀ látọ̀ kan ni ìwọ ká tẹ̀lé pé body movement lásán ó ti tẹ̀lé. Eh, ṣe wọ ọ̀gá jọ tiẹ̀ lọ́kàn láti jọyàn ọlọ́pàá tàbí sọ́jà. àwọn ah, lè gba háìtì ẹ̀ wọ bẹ́ẹ̀. dìde dúró ká wọ̀ ẹ́ dìde. mo ga sínú ni o. ọ ga sínú. mo ga sínú. náà ti dàbí bọ̀dà tí ń jó sínú jọ wẹ́dí. mo ní bọ̀dà ẹ jó ẹ̀yin wò yín ó ní mò ń jó sínú ó ní mò ń jó sínú mo ní bọ̀dà ẹ jó síta ẹ̀yin lọ́jọ́ ayọ̀ yín àṣẹ bọ̀dà ti mú kinní pẹlẹbẹ wèrè tí ó ah, ti mú kinní ẹ ti wá tó sẹ́sì. ó rántí bí alẹ́ ṣe máa rí nìyẹn tí bọ̀dà tó bá tí bọ̀dà tó bá bọ̀dà tó bá ti mọ̀ fún ọ ní cd mi bọ̀dà mo ti parí iṣẹ́ yẹn ní ibi àlùjọ ọba ẹni kò la bàbá ti débi àlùjọ bàbá wa ṣe báyìí mo ní bàbá ṣe wà ó kàn ní mò ń jó ní sínú <laughs> mò ń jó ní. bí bàbá bá ti ṣẹ̀yìn kúrú báyìí eh. bí ìgbà tí èèyàn dé ẹyin náà fúra ẹ báyìí bọ̀dá ti jó sínú. òpì ọ̀rọ̀ <laughs> kọ́lọ́ ń dẹlẹ̀ fẹ́ ní rí. Hmm. Hmm àwọn èèyàn ti kọjá lọ láyé ah. kọlọ́hún ṣàánú àwọn nǹkan ìjẹ́ ká mọ̀ pé gbogbo wa náà lápadà dìtàn lọ́jọ́ kan á dìtàn hmm. mo dé àwọn ibì kan láyínká mhm. tó jẹ́ kí n mọ̀ pé kò sí ohun tuntun kan mọ́ láyé nítorí ti wà tipẹ́tipẹ́ náà ló sì wà. ó ń rìpítà rẹ̀ àwa fi modernization àwa fi ń kun ó ti tán a dá àwọn ibì kan tó jẹ́ pé ibi táwọn olówó ìgbà yẹn ń gbé ó sì wà bẹ́ẹ̀. GRA tiwọn nígbà yẹn hmm. ó wà bẹ́ẹ̀ ibi tó ti máa ní royal bath ó wà bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́lá àwọn ọmọ èèyàn kàǹkà ló lọ mọ́ ń wẹ̀ ń bẹ̀ hmm. wọ́n wà bẹ́ẹ̀ so pé kólówó wà ń bì kan kí tálákà wà ń bì kan ó ti wà mọ́ gbàgbé ọ̀rọ̀ nu bíbélì o torí tálákà ò lè ṣe kó mọ̀ sí ní ilẹ̀ náà hmm. èèyàn ni ó choose fúnra rẹ̀ nípa bíbọ́ lọ́hùn wọ̀yá àjà. bó fẹ́ jẹ́ ọlọ́rọ̀ ó tán. èèyàn ni ó choose fún rẹ̀. choice ni láì wọ. tó bá choose láti jẹ olówó ńkọ́ tó wò wá wá ńkọ́. ẹ ò ní mò ń sọ pé ṣe mọ̀ pé àbáwáyé ó wà mhm. téèyàn bá wáyé pé bó ṣe rìnrìn ẹ̀ mhm. ẹlẹ́ẹ̀kejì òun ló ní mhm. ni ó mú èèyàn jánà. ǹjẹ́ èèyàn lè pàdé onísábàbí ẹ̀ gbogbo all miss kó tó kù láyé ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn má sì pàdé onísábàbí ẹ̀. ó ṣeé ṣe kéèyàn pàdé onísábàbí kó fi àparí inú kó bá tòde rẹ̀ ṣé èèyàn lè miss onísábàbí ẹ̀. èèyàn èèyàn lè ọlọ́mọ jẹ́ kéèyàn miss ẹ̀. ṣé èèyàn lè miss ẹ̀. èèyàn á pàdé ẹ̀ tóró ti wà nù kádàrá. ṣùgbọ́n èèyàn lè miss ẹ̀. èèyàn lè miss ẹ̀ ṣùgbọ́n ṣeé ṣe kéèyàn má lè bá rìnrìn àjò lọ pẹ́ títí bóyá nítorí àbùdá ara tèèyàn. kéèyàn máa wò pé wọn ò lè waste time. fún àpẹẹrẹ èèyàn lè pàdé onísábàbí kó jẹ́ pé fìkanràn kan ni mm-hmm. kí wọ́n sì jẹ́ ẹni tí bóyá nítorí ẹ̀sìn tí mm, wọn bá tètè ṣe ọ létí pé onísábàbí ẹni òun ló máa tọ́ka àléébù ara ti ẹ̀yẹn ni wàá máa wò sìgá yẹn ni wọ́n máa rí pé òun ló fi jẹ́ kọkùnrin mi sọ̀yàwó nù dọ́là àléébù ara rẹ̀ ní pé kò gbóyìnbó ó kò túṣì. kò túṣì kò lóun ò lè fẹ́ ni tí ò gbóyìnbó bẹ́ẹ̀ tó bá sì ti fẹ́ sílé tó lọ́nà ńlá. ogo ẹlòmíì yàtọ̀ sí kò yàtọ̀ sí tírélà tó wà fúlò tó wá takú. kí ni ìyàtọ̀ ẹ̀. ohun wa ẹni tí ó tì í sí free kó sì yọ ọsẹ ó wà ní full load full load ló wà loaded ṣùgbọ́n eh, kò takú kankan ti ṣiṣẹ́ ni kankan tí obìnrin kan ni ó kàn tí tó bá ti wá yọ ṣẹ̀fó tó ṣe zoom zoom zoom ọ̀tán so tó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ obìnrin kan ní tùmọ̀ á lé tírélà pé ah sẹ́yìn ah, ìyá wèrè ẹ̀ mọ̀ gbé mi ẹ̀mí mo ti ọkọ̀ gbogbo ọkùnrin mi ṣe rí nù hmm. ṣùgbọ́n ẹni tó fẹ́ ti ṣiṣẹ́ yẹn ó lè má ní mọ́zù láti tì í. ẹ á máa wò pé ṣé ilé ni yóò bá òun rìnrìn àjò. Ah, irọ́ irọ́ portable ó wà á ti kọ́ ilé yìí jẹ́. bó ṣe rí nù hmm. ọlọ́run sì kì í ṣe bẹ́ẹ̀ ọmọ kẹ́mọ́ sọ fọ́njọ́ ni mo ní báǹkà wà ní London ó wáá fẹ́ ra mọ́tò fún àwọn afàdúrà jagun rẹ̀ ó wáá lọ ná mọ́tò yẹn ọ̀nà online oníkọ́mọ̀ǹgbò wá láti Germany wá sí Nàìjíríà pé àwọn afàdúrà jagun òun ni wọ́n fàdúrà ti kọ ayé òun débi tóun dé òru ọjọ́ yẹn lọ́lọ́run kọ sí pé má jẹ́ kóun bínú sí ọ sọ gbádùn báyọ̀ ṣé nǹkan ń ṣe ọ báyìí sọ wà ọkùnrin sọ wà all right gbogbo bó ṣe ń fò kiri tí iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ nínú mínísírì ẹ̀ àwọn fàdúrà ìjagun dìde nìkan kọ́kọ́ o olórí àfàdúrà ìjagun gangan jẹ́ nfìgbé ayé rẹ̀ hàn kó lè bá a mọ̀. Number tẹ play. Number tẹ play. ọba wo fídíò. nígbà yẹn tó yín òun sọ fún wọn pé òun fàdúrà ìjagun àwọn méjì àwọn méjì ni wọn wà lọ́dọ̀ rẹ̀ tí ń ṣàṣù tí ń ṣe ṣàṣù wọn lọ́wọ́ tí ó jẹun tán tí ó sì mẹ́nu nù ìfèdèfọ́ rẹ̀ hmm, onímúdádì oh, oh, ṣèkérébó oh, yàkàrà hmm, gbogbo yẹn hmm. ara rẹ̀ wá kó sí ọ ọlọ́run wá ní wo opó kan tí ń bẹ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ rèé tí mo ń nulẹ̀ ní gbojoojúmọ́. gbogbo ìgbà nínú ni. kọ̀ relevance torí envelope ìdámẹ́wàá rẹ̀ a máa rù. a máa rù pẹlẹbẹ báyìí. ó ní kódà bó ṣe wà yìí láńlọ́ọ̀dù ti fẹ́ lè kúrò lé. àmọ́ kò tẹ́rù tí ó dọ́dọ̀ rẹ torí pé àwọn tí ń ṣọ́ gan ò lè jẹ́ kó dọ́dọ̀ rẹ. kí wàá lóde tó jẹ́ pé àfàdúrà Àjàgúnlẹ̀ fẹ́ lọ ra mọ́tò fún. àdúrà rẹ̀ àti ẹkún rẹ̀ lórí mm. iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kó ti ẹni tí ọpọ́ tí wàá nulẹ̀ chọ́ọ̀chì lọ́lọ́run rò mọ́ òun sì gbé ògo yẹn fún àfàdúrà jagun kábíyèsí ọlọ́run. ibi tí wàhálà ti débẹ̀ lómi nù mo fi sọ mm. pé ọkọ̀ tó wà ní full load mm. tó takú mm. àmọ́ tó ń wẹ́ni tí ó ti ṣiṣẹ́ ẹni tó ọ̀fọkàn sí pó lè tì í nígbà míì ló máa ti ṣiṣẹ́ bẹ́ẹ̀. ó deep ó dìpù gan. ẹ já dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Apex Fabrics aṣọ tó jẹun dénú ni wọ́n ń ta léèsì ni ní gbági nìbàdàn. jẹ́ n fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ ìkànnì yìí tí wọ́n ń béèrè wa nígbà tá a sì ń lé kí n tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó dilé mú ẹ já dúpẹ́ lọ́wọ́ onísàbàbí Yínká Ayéfẹ́lẹ́. Ọlọ́run ni ẹ já dúpẹ́ torí tí n bá ní mo fẹ́ mọ ṣe pilgrimage mọ ẹjọ́ orí rédíò. adúpẹ́ lọ́wọ́ unique fabric. farabalẹ̀ ó yẹ kó pè mí sí kọ̀rọ̀ Are you sick or something? <laughs> Are you sick or something? Àdúpẹ́ ẹ̀ eh, tó eh, mi ò ládùúrà tí mo fẹ́ gbà fún Ayéfẹ́lẹ́ ju pé ẹ̀san rí ni kọ́lọ̀ ń bá mi san fún Jésù Olúwa Rama adúpẹ́ ah. lọ́wọ́ àwọn. Unique fabric ẹ ṣeun àdúpẹ́ ẹ kú àtìlẹ́yìn hmm? ah, apex ṣe hmm. apex ọ̀ràn ẹ̀sìn wa ṣe apex ọ̀ràn ẹ̀sìn wa òun ni mo ṣe pa rédíò òun ni mo mi ìfẹ́kẹ́ nìkan kan gbọ́n tá ń sọ ṣe apex ò ràn sí wa fọdún. aṣọ ọdún wa wọn ti gbé wa ni a fi yọra bíbá wo ìgbà wo náà fẹ́ gbé wa. ìjọ náà fẹ́ gbé wa. oníbo ṣe pa rédíò kẹ́ni kankan má bàa gbọ́. gbogbo january ọdún ni a jẹ́ pé yóò dé ní wíìkì yìí. ṣé pẹ́ẹ́sì ti mọ̀ bóun ti gba aṣọ wa wá. lukman ni ó já gbé fún. luku èwo. luku tí máa ń kó sẹ́sà sọ. ní sabo. Ah, ó ti lọ ó ti lọ north. Ah, ó ti lọ north. kò tí ì dé náà ni. Ah, ó ti lọ north ìgbà ọdún ló ti lọ já lo rẹ́sì. já lo rẹ́sì kan náà já lo rẹ́sì. ṣé èsì rẹ́sì ti mọ ń kaṣọ síbi etí ìjà kan síbi etí àpò kó mọ̀ fi ìjà kan sí etí àpò. rẹ́sì ele rẹ́sì ti tẹ́lẹ̀ ni wọ́n ń san rẹ́sì ilé ìníran sọ fún ìyàwó gọ́fúnà. ó ti dà kápẹ́tì yín ni ó ti dà já lo. style wo ló fẹ́ rán. já dàbò agbada ni kana tán kò wá jẹ long sleeve ni o kana tán yanya long sleeve ni o. o ní kílẹ̀ sọ. kílẹ̀ wí. kọ̀kan ọ́ kọ̀kan kọ̀kan kọ̀kan so báwo la ṣe la fẹ́ ràn. yàrá lágbádá ká kọjá long sleeve. a gbọ́dọ̀ wà kí a fò kéré kó má já sí àtàbà fẹ́ jẹun náà àkọ́kọ́ bá gbada sílẹ̀ ni tíkú bá tiẹ̀ já sí tinú ń bá bá gbada lé wọn ò kálọ́ máa bá wa fọ. Ah, ah, fífọ̀ wa lé ni kí lè léyìí ṣe tani dangu ara wa ṣe portable. ó sì lè fọṣọ ya ó sì lè fọṣọ yàgbé fún abẹ́ melodi. abẹ́ ọwọ́ abẹ́ sumu tó náà mm-hmm. sọ. bí ìgbà tí bá rán bàtà ni o sì fọṣọ. tó báwo náà máa gbàṣọ wa. sàṣọ àkẹ́tì ìlàsọ báyìí. òde wo gan la fẹ́ wọ̀ lọ jáde àkọ́kọ́ ah, wo de. ibi bọ́bù máa ṣàpè ọ́. bọ́bù ẹ̀ ń pè mí. olókọ̀rin mi kan. bọ́bù bọ́bù eh, kan náà ẹ̀. bọ́bù lọ́dọ̀. ẹ̀ ń pè mí. ẹ̀ eh, ó lé mi ní ma ṣe MC. ṣé wọ́n ní MC bẹ́ẹ̀. ẹ̀ jájọ lọ jájọ wọ lọ bẹ. ṣé òun ká wọ lọ. jáwọ ó ti dà báwọn olórin wa gbádá MC náà wa gbádá. níbo la ń gba la fẹ́ ra aṣọ báyìí. taṣọ ṣé pẹ́sì ni fún wa. aṣọ tá à ń sọ̀rọ̀ rẹ̀. ọ̀rọ̀ dàbí aṣọ tá a ti jápọ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ dàbí bàbá àti bàbá àtọmọ wọn roko lóko wọn roko títí bàbá wa ní wàá yẹn ni ah ebi ti ń pa mi ọmọ ní bá mi bí pè mí náà bàbá rẹ̀ ní ah kí n wá rí àmàlà báyìí pẹ̀lú gbẹ̀gìrì ah kọ́ ẹran ọ̀gbẹ́ wá wà ń bẹ̀ ha ọmọ ní kàn wọ́n kó gbẹ̀gìrì rẹ jẹ́ ní bàbá kan sẹ́ lórúkọ lórí ni bàbá sẹ́ lórúkọ lórí ó ní bàbá kó gbogbo gbẹ̀gìrì tán kí wàá ní ìfìdàmà la làbá bá nà ẹ lẹ́ la lápá ṣe wọ́jọ́ náà. zero eight zero three two three two one zero five nine unique fabrics ẹ ṣeun ó ti jẹ́ káwa náà bẹ́ àǹkárá sára. ok hmm. àǹkárá tó sọ fún unique wọ́n fún aláǹkárá àwa náà fẹ́ wọ àǹkárá. ṣé ìbọ̀dá farabalẹ̀ ẹni sọ̀rọ̀ ẹ kẹ́yìn burúkú sígbó. kí ni ọ̀gá èmi gan mo bẹ ọ̀gá. kí ló dé tẹ ẹ kàn láìkì bára báyìí. lórí rédíò ọ̀gá i just want to tell you. ẹ ṣe bára lórí rédíò. ọ̀gá i just want to tell you. ẹ kí ti mú tọ̀dọ̀ ẹ wá tá a bá sọ̀rọ̀ níbẹ̀ òun ni jẹ́wọ́ nísìn. kẹ́yìn burúkú sí bọ́. aláwa aláwa ankara ṣé kò yẹ kó sọ fún wa pé wọ́n fún ẹ lánkara. yóò wà lára àwọn tó jẹ̀bù. níbí. ẹ kí n bẹ́ẹ̀ kí wọn irọ́ ìwé olè kí wọn lórí àyọkà. tí n bá kí ẹ máa gbowó pé mo eh, kí wọn news mention máa fi gbà lọ́wọ́ ẹ̀ ka script kọ script ẹ wa ní kọ script ẹ wa kọ script ẹ wa kí n bẹ́ẹ̀ kà sí pé a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí ní ìpamọ́. wọ́n ní english àti yorùbá wọ́n ka english èmi ọ̀ka yorùbá àní ọkọ̀ ọkọ̀ ẹ̀ eh, sísàlẹ̀ rẹ̀ ọkọ̀ ọkọ̀ ẹ̀ sísàlẹ̀ hmm. èmi ẹwà èdè ń dúpẹ́ lọ́wọ́ eh? on behalf of. má má behalf ẹni kankan behalf rẹ. ẹ ọ̀gá mo ní kí n sọ fún kí n tó gbọ́ iṣẹ́ orin gángan mo ti kọ́ iṣẹ́ télọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣé wọ. bẹ́ẹ̀ni ọ̀gá mo mọ̀ ọmọ ẹgbẹ́ ṣọpẹ́ lomi mọ̀ mo bẹ́ẹ̀ ránṣẹ́ ní ìsìn. ṣé wọ yìí náà. yes ọ̀gá ah iṣẹ́ tí mo kọ́ nìyẹn láàárọ̀ ọjọ́ before I started composer kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní compose ọ̀gá láyàdís ló jẹ́ kí n bọ́ sí ọ̀nà orin ìgbà tó máa ń bèrè orin lọ́wọ́ mi àti ayéfẹ́lẹ́. láyàdís ń bèrè orin lọ́wọ́ ẹ̀. ọ̀lọ́jọ́ kí n gbẹ́ gbọ́ bá gbogbo orin tó ti compose fún ayéfẹ́lẹ́ kò fún olówó kankan rí ẹ ọtí sábà tó tí sàyọ kó. ó san díẹ̀ ó ti san díẹ̀ kì í wá jẹ gbèsè bí èlò lówó tó kù tó bẹ́ẹ̀ kó san fún ọ. Ah, ọ̀gá mo máa wọ̀wẹ́ o. album tuntun yìí album tuntun yìí gbogbo bi tí àwọn hymns wà yẹ eh, tálùjọ tó wà lóye. yípo ìgbà tó fẹ́ kìyàn mo sọ táyì tó máa kìyàn fún. Ah. I tell her like this. Ah. I dey tell her. ọ̀nà ni ayépẹ́lẹ́ máa ti kìyàn jẹ́ kó dé iwájú. yes tó bá ti dé iwájú ni. kó kìyàn yes kí ọ níbí. ọwọ́ kan tó ṣọwọ́ sí mi báyìí pé ayéfẹ́lẹ́ kí yan honestly tí ì bá ṣe kí mo mọ ibi tó mọ ń lọ tó bá ti kúrò mi mà ní ọwọ́ wà lára rẹ̀. ọ̀gá ọ̀gá ẹ ti sí àsì. ìwọ ló ń sọ fún yín ká nígbà tí ó kí yẹn sí. ẹ kó ibi tí mo ti máa ti máa kí yẹn. ṣé bó ojú ọ̀gá ni mo tún sọ yìí. kò sọ lẹ́yìn mi ah, ah. láyìíká ó ló ń compose orin fún mi. àìdèjì máa wọlé music ibo àwọn èèyàn tí wọ́n bá mi mo ní rárá ìmí mi ò tí ì rí ìmí sí àwọn èèyàn tí wọ́n béèrè orin lọ́wọ́ mi ìmísí ti ayéfẹ́lẹ́ nìkan ló rí o rí mi sí àti sonifẹ́ lomi. yes sẹ́wọ́n lẹ́jẹ́ sọ tí wàá bá mi o ah. tẹ́ kọ́ àlàbí o tí wàá bọ́ ni mo tún bọ̀ ní sìn mo tún bọ̀. dona dona dona dona akínyàdé sẹ́wẹ́lẹ́ wàá bẹ̀rẹ̀ o tí wàá bá mi. o wàá bọ̀ òfin rẹ̀ ibo wọn mú fásitọ̀ dání. o tún mú ọkọ rẹ̀ lọ́wọ́. Ah! Ah! pé kán bá ń bẹ̀. ojú mi lọ ṣe wọn kúnlẹ̀ lẹ́kún méjèèjì báyìí ni wọ́n bẹ̀bẹ̀ ni wọ́n sọ́kọ̀ tẹ́kọ̀ alábí àdéjìbá music ṣọlá ilé wọn ní sùúrù mo ti mọ̀ mi mo máa wo ìgbà tí mo máa pẹ́ ní orí ọ̀gá láyàdís nìkan àtàyè pọ́lẹ́ ni mo fún ní orin ní ìsìn sọ́wọ́ ló fún láyàdís mọ́ débù sórí bó ṣe sojú bó ṣe sojú ọjọ́ ọ̀gẹ́rẹ́ tí mo ẹsẹ̀ bá. ẹ̀rọ bẹ́ẹ̀ ni àti láyàdís àánú lè rí gbà lọ́dọ̀ ọmọlá. Ah, tó ń fún yín. sẹ́wẹ́lẹ́ ló kúnlẹ̀ ní sunkún ní gànàwọ́lẹ̀ ní lèdí ah. ní ah. sunkún ní. ní sẹ́wẹ́lẹ́ kan náà tọ́pẹ̀rẹ̀ orí lọ́ọ̀ mi. ọmọ àfọ ìyàbọ̀lẹ̀ rẹ̀ eh. ọ ìyàbọ̀lá rẹ tún bẹ̀ ọ́. màmá ní kí fún màmá ní kí fún nírú ẹ̀ tí mo fún ní ijọ́ sí. tó fún bàbá kú iṣẹ́ o bàbá iṣẹ́ kàjú. ìwọ ló fún ìyàbọ̀lá rẹ ní ọ̀rọ̀ fún iṣẹ́. màmá báwo lẹ ṣe kọ́. mo ní bàbá ti kú iṣẹ́ o bàbá àkọ́ta ayérayé àmọ́ aládé kúbúrà àdégímọ̀ náà. ọ̀gá you too say na lie if you mama bọ́lá rẹ̀ hasan na me give am. Ọlọ́run bàbá lálá bàbá kú iṣẹ́ o bàbá the time mama when mama he start like this he go kneel down uh, you go dey praise god the time wey i wan give yes ìgbà tí mo ti wá fún ọtí lọ america mama ó máa ń wave ọlọ́run báyìí ni eh. ọlọ́ntọ́ mi lọ sọ́rí òkè sí náà bọ̀bọ̀ ṣọ̀hún ọwọ́ ìyàn ooo it's just a wave like this you never need that again i don't even give mama now. Mm-hmm. Mm. Mm ọlọ́run á fún ẹ lálàáfíà. ọ̀gá you too say i sick. you sick. èmi kò ní àròrọ. mo fẹ́ béèrè eh? ni ọlọ́run ní àròrọ. èmi kò ní àròrọ rárá. mo fẹ́ béèrè ni. ok sir. nígbà tó ń fún wọn báwọn náà. Hmm. Esther Gbẹ́kẹ̀lé ò tí ì dọ́dọ̀ rẹ̀. Esther Gbẹ́kẹ̀lé tí o sì rí mi ní general report. Ah, ah, general report tó wá bá mi ilé ló ló ti wá bá mi ọ̀dọ̀ mi ló ti wá kí january ah, first. ilé rẹ kí january first. mo dáná wá. o tún dáná wá. january first ta ti jọ sọ̀rọ̀ wá gba orin. ẹ eh, na. malam ọfra ọpẹ ọfra gangan ó dúró pẹ̀lẹ́. ìbéèrè kan mo fẹ́ béèrè ìwà àti mọ́ńkèlè rẹ̀ ǹjẹ́ ńgbà tẹ́ ń bọ̀ yìí bóyá by chance or mistake ǹjẹ́ ẹ dágbére agodi. <laughs> okay maybe i tell them fast where i dey go station. pé pé tẹ bá sí program tẹ bá wá mi oh. tẹ ò bá rí mi. agodi ilẹ̀ gbà lọ. ẹgbẹ́ mi ń máa ṣe nǹkan tó máa jọ lóyún sí i kí lórúkọ album ti yẹ fún ayéfẹ́lẹ́ láti yẹn tí wọ́n ṣẹ̀jẹ̀ tó jáde lọ́dún. yes kí ni mẹ́tẹ́sà ìgì wẹ́wẹ́. Share the one wey i give oga ah no na me na me give a music Now eh. you can name one for the. okay sing one one of the songs. the music. yes the one where you give me the, the one wey. say the latest album. latest album. oga oga you know i know, i know. get boys. Let you sing. boys. oh need the boys. i i never get boys very well. voice ni. okay yes. use any voice. use ah. any voice. nǹkan ayẹ́fọ́lẹ́ ọmọ lọ́gọ̀ mi yàtọ̀ yàtọ̀ hmm? ṣé ọmọ lọ́gọ̀ mi ni. mi ò mọ so ní logo so ní logo ni. mi ò wá kọ logo nínú ilé tí mo ṣe last year ṣọ́tán. aga hmm? ara orí tí mo ti kú ni. mo sọ pé ibi tí mo sọ pé mo máa ń ní dọ́dẹ́bù rè bẹ́lẹ́bẹ́. ok ah, ọ̀rẹ́ ayé. dàdánà alẹ́ ọ̀bọ̀ ìwọ̀ dòdò láwọ̀. that one na conversation gbẹ̀ngà àdógó yẹn everything ibo ọ̀gá máa ń pílà mi tọrọ gbogbo ìgbà ni. ta ló ń fọlá yẹn tọrọ. ọ̀gá mi àyẹ̀pẹ̀lẹ̀ ni. wọ́n fọlá yẹn tọrọ pípẹ́ ah. kọ́ lọ́ọ́ má dá wa padà sẹ́yìn. every time ó bá ní ah <laughs> ọlọ́run ó ti ṣe o. orúkọ ọlọ́njọ́ o mọ́dà wa padà sẹ́yìn o mọ́dà wa padà gun open roof. <laughs> ọ̀gá ṣé o ti bọ̀lá mi tọrọ báyìí. open roof dàrẹ́ tẹ́ <laughs> manifestator ni orúkọ tí wàhálà tó yẹ jáde yẹ manifestator. manifestation. manifestation. manifestation. sori sori mi tí mo fi tí mi fi gba ti yín ka yín fẹlẹ ni pé láyìíká ò mọ business angle tó lè mọ fi ráàyè rówó lọ́rọ̀ yín bẹ́ẹ̀ ṣe wáyé ó yẹ kankan kéèjì fún yín ni. wàláyé káwọn á máa wọlé wò yín. kankan kéèjì fún yín honestly. ọ̀gá ìtísẹ́ àdìmọ́ntì bí wọ́n ṣe wáyé. Ah, ó ti ẹ́ ju ti máa ń honestly ó jáwó bó ṣe wà yìí. yóò kárí mi go agodi gadi. ayọ̀ o rara rárá o ah, ah. ti zẹ̀ ẹ máa ní èèyàn ti zẹ̀ o ti zẹ̀ báyìí mm. mo ti blow. o ah, ti blow tẹ̀ yányá. ìwọ tó lè fún ìyàbọ̀dà rẹ lórin tó lè fún ayéfẹ́lẹ́ lórin tó fún bàbá òbí lórin. bàbá abinis ọbẹ eh. commander eh. Mm. i dey give baba now. orí wo ló fún bàbá. Um, orin orin tọpẹtọpẹ yẹn. èwo èwo ọ̀rẹ́ bàbá pẹ̀lú ọmọ rẹ̀ ó ń lọ lórí tọ́pẹ́tọ́pẹ́ tọ́pẹ́tọ́pẹ́ lọ́sẹ̀kọ́ dàmíjìbà dàmíjì bàbá. ìwọ ló fún bàbá lórí rẹ lórí tọ́pẹ́tọ́pẹ́ yes ó ti oh wá síwájú díẹ̀ àwọn ẹ̀dá ọ̀daràn ẹ̀dá ọmọ táyé ó ní bàbá ẹ̀yin méjèèjì ẹrú ayé nìyí tẹ́pẹ́tẹ́pẹ́ lọ́sẹ̀kọ́. <laughs> you come tell her like that you come carry you come carry him pikin you put am for tẹpẹtẹpẹ tẹpẹtẹpẹ wọn tún go lọ síwájú like this ó ní bàbá wàláì bàbá ọmọ gan Baba rìn nílẹ̀ tọpẹtọpẹ ọmọ wà lórí tọpẹtọpẹ as he hear like this he come drop him pikin he come climb the tọpẹtọpẹ <laughs> as he climb like this wàlá ó tún gun ní sí ó ní mo wo bàbá àgbàyà ọmọ àrìn nílẹ̀ bàbá wa lórí tọpẹtọpẹ. kẹtẹkẹtẹ ni wọn pè. ẹ wọ sẹni sẹ ti ọ̀gá hmm. àṣẹ akọnjúbà láyé dá. ṣe ni wọn sì mẹka. Ah, kọ́kọ́rọ́ ká bá wà lọ́wọ́ mi ah, ọ̀gá tí wọn mọ ni. èmi ta ni mo ṣẹ̀ṣẹ̀ wà á mọ̀ sí ni pé ah. ṣé wọ́n ti gbọ́ lé sọ́ọ̀tì pọ́ọ̀rẹ́ ọ̀gidi kan mọ́lẹ̀ ìdíje àti condition tó wà yìí ọ̀gá kòkòrò ká kòkòrò ká bá wọ̀ ẹ́ lọ́wọ́. Ah, ah. ọ̀gá yìí no believe. jà pé bùkàkúrò jà fi tọkọtọkọ ọ̀gá yìí ọ̀gá yìí no believe. ẹ bá ń fún lómi. ẹ má jẹ́ kí wọ́n bínú gbé kí ìyẹn mi ó wà lọ́wọ́ rẹ̀. gbépè gbépè gbépè. hello. ẹ ẹ yí rédíò yín lẹ mú mi mú mi zero eight zero three two three two one zero five. ojú òpó yẹn nìkan náà lè máa lè gbà wọlé. Ah, hello. hello. hello ẹ kúrọ̀ lẹ́. taliat jẹmilatu láti wo. kí lè pè é orúkọ yín lẹ́ẹ̀kan sí. taliat jẹmilatu láti wo. samiat jẹmilat. taliat. ṣé wọ́n ti gbọ́ ok láti ìwò léèsì ọ̀pá márùn-ún lẹ́ẹ̀ ń bọ̀ wá gbà ní fresh fm apex fabrics ló ní ká fún yín. Mm. hello. hello. hello. hello sir. orúkọ yín. mi ti sanwó ladi láti Ìwó road àwòrán labí adéròǹkẹ́ láti Ìwó road. kí lẹ pé. mi ti sanwó ladi adéròǹkẹ́ láti Ìwó road. ẹ máa bọ̀ wá gba nkàrà ọ̀pá mẹ́fà láti unique fabrics. ẹ̀ka dúpẹ́ kan ẹ̀ṣù biribiri ìwé ìjìnlẹ̀ lẹ́ọ̀kọ́ yìí mi lọ ẹ̀yìn kọ́lẹ̀ lọ́kọ̀ hello. hello. hello. hello. hello sir. ẹ rà o. orúkọ ayọ̀ jẹ́gẹ́dẹ́. ayọ̀ jẹ́gẹ́dẹ́ láti bo. látòdì ọ̀nà eléwé. ẹ máa bọ̀ wá gbàǹkárà ọ̀pá mẹ́fà unique fabric ló ná fún yín hello. hello. hello ẹ yí rédíò yín lẹ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi. hello. orúkọ yín mà ẹni. ìyanu olúwa fọlọ́run sọ. ok láti àkóbọ̀. láti àkóbọ̀ ẹ wá gba léèsì ọ̀pá márùn tí eh, Apex Fabrics oníkà fún yín. Hmm. <sighs> tọpẹ́tọpẹ́ lọ lóko. tọpẹ́tọpẹ́ lọ lóko. hello. hello. hello. hello. hello. yeah. orúkọ yín ma. orúkọ yín. hello. rashid hello. ma. rashid idowu. rashid idowu láti fẹ́lẹ̀lẹ̀. bẹ́ẹ̀ ok ankara ọ̀pá mẹ́fà ni kẹ́ wá gbà ní Fresh FM mm. unique fabric ló ní ká fún yín. Mhm. Eh? ẹ ẹja kúrò lórí ọyọ ọjà ṣìkà hello okùn méjì. hello. hello. hello. hello. mú mi mú mi mú mi. a ah, ah, máa gbọ́ yín dáadáa. mú mi ẹ káàsán ojú òpó yẹn nẹtíwọ̀kì yẹn ò dáa. ẹ tún orúkọ yín pè. Eh? Zainab Mohammed láti United. ṣùgbọ́n. Zainab Mohammed. láti ibo. láti mọ̀lẹ́tẹ̀. ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún Apex Fabrics ló ní á fún yín yà ó kàn kàmá kàràkà kàkó. ọ̀yà ọjà má kàràkà sí. hello. hello. hello. hello. hello. hello. Ah látàkóbó àbí kílẹ̀ pé. ẹ jámù mi jámù mi ojú òpó yẹn ò ṣe. Ah. hello. hello. hello. ẹ kúrò lẹ́wọ̀. Idris Rabiu láti jẹ gbogbo. kí lẹ Idris Rabiu láti jẹ gbogbo. láti jẹ gbogbo. Idris Rabiu. ṣé wàá ti jẹ gbogbo wá gba Ankara ní báyìí. wọ́n ah, lè wà. Ah, ẹ ó dà. ọtẹ inú mi tiẹ̀ dùn pé mo wọlé ẹlẹ́ẹ̀kejì tí máa wọlé inú mi dùn pé ẹ̀yin olórí ogun mo bá ń sọ̀rọ̀. olúwa ṣeun ọyà ẹ máa gbé bá ti ráyè wá gbàǹkárà pa mẹ́fà látọwọ́ unifabric ọjọ́ òun lè wá sa anytime tó bá wù pé ti ń bọ̀. láti monday to friday ní sa o kẹ́ ẹ béèrè ẹwà èdè sa. ok mm. sa. kó má òru sa o. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. eh ade i notice say the account you give me for that shoe wey i buy for your hand na personal account o you no get business account i no get o why i need one business account go show your business as account name your business go come look legit e go make your customers trust you wella eh oya how i fit do am now <laughs> e dey very easy o you don hear of prosper prosper yes prosper you fit get business account in five minutes go google play store or apple store make you search for prosper that one na p-r-o-s-p-a download am make you come feel small tori about yourself sell oh boy you this serious make i try am now. my brother this app correct ooo oh, chai i don't get business account now now now i fit even create invoices automate payments create online store and the app go even help me support my business accounting and tax management my country people, you don't yam o oh. if you serious about your business you need use prosper get business account in five minutes pere make you go google play store or apple app store make you come find prosper for there p-r-o-s-p-a to download them now together we prosper Owó oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó fẹ́. Ẹ̀wòtẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tá a bá ń ṣayẹyẹ tá a bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sánsámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé.

sọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn lélẹ̀ láti twenty. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrí dájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ò fún ọ láǹfààní láti mọ̀ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè jẹ́ ìbúwó ta bua alùpùpù ọ̀kadà jẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó mtn ní gbogbo ìkànnì fresh fm àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. ọlọ́run bàbá adébóyè tún láti pa ó ayọ̀ nínú ọdún tuntun nínú ìpàdé àdúrà wákàtí ògo pẹ̀lú àsọtẹ́lẹ̀ ọlọ́jọ́ méje pẹ̀lú pẹ̀lú àkòrí ọlọ́run ẹ̀rín. someone shout hallelujah. it's your turn to laugh at the seven days prophetic hour of glory of the redeemed christian church of god oyo province one We the the god of laughter sunday january sixteen sí sunday twenty-two orin tí ó ṣí fèrèsé ọ̀run láfi síde láago mẹ́ta ọ̀sán sunday sixteen shout of praise by three pm monday through friday five thirty am also friday evening five pm saturday anointing service by six am sunday twenty-two thanksgiving thanksgiving sunday twenty two nìsín dúpẹ́ láago mẹ́sàn-án òwúrọ̀ ministry pastor edward adepariola pastor matthew adébáyọ̀ ẹ̀jẹ̀ pàdé ní lccg ọ̀yọ́ province one mount zion cathedral bolumale challenge ìbàdàn olùgbàlejò pastor isaac oyetayo picp ọ̀yọ́ wà wá ó sì rẹ́rìn ayọ̀ lórúkọ jésù jésù ṣe olóore bàbá ẹlẹ́rù mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìnàjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá dárúkọ nínú bíbélì. a máa gbéra ní ọjọ́ karùn-ún a ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two. you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to the kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa, Evangelist Ojuade and Pastor Shehu Yewusi Oniwasu among others. For inquiries, please visit UFIT Fly Office, Success House, Seven Up Road, Oluyale Main Estate, Ring Road, Ibadan or call 0706 337 7729. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀ orílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá PF ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa wà ń bẹ̀ ni. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Thank you. tuntun ayé mà le. kí láti máa ṣayé yìí <laughs> ẹ wo ẹjọ́ torí Ọlọ́run èmi mò ń jẹ plantain chips tó ní ata. Eh? ẹ eh, ṣé kéèyàn lọ wa mọ́tò lu kinní ni ẹ bá mi bẹ malam àbí kí lorúkọ ẹ ẹ lé in short ẹ lé jáde kúrò ní studio ẹ lé ẹ lé jáde kúrò ní studio àbí kí ni gan ṣáà gbọ́dọ̀ gbọ́ rédíò mọ́ ni wọ́n fẹ́ pa wá ni. ayé yìí ọkùn ni ayé tuntun ayé tuntun ayé máa lé kí láti máa ṣayé ìsìn òòyè mi. kò yé mi. Ayé tótó, ayé tótó, ayé màlẹ́. Òun ni òun nìkan ló ń kọrin láyà dis ló ń kọrin everybody ọlọ́run bàbá kúbúrà hmm, it is well. Ẹ ṣàbà wa lè jáde. Ọmọ ẹ̀ṣẹ́ sọ, bàbá ń pèrò lábẹ́lẹ̀ láti fọmọ ẹ̀ṣẹ́ sọ. Ilé ayé tàwa yìí o, ayé ayé ogun ni. tó ayé máa lè. kí láti máa ṣayé yìí sí ọkọ̀ yé mi. ṣẹ́rí ọ̀nà ìṣẹ́rí málàmẹ́ eh? olówó pósí àti kí ló ń pera ẹ̀ olówó kejì ẹ sọ fún pé bó ṣe wà yẹn òun gangan ni wọ́n ń pè ní ìdààmú àdúgbò òun gangan ni wọ́n ń pè ní ìdààmú àdúgbò ẹ bá wa sọ ẹ bá wa jíṣẹ́ o yìí ní nọ́mbà ẹ̀ bá pè fún wa. àti jíṣẹ́ ọ̀rọ̀ wa mọ́ ẹ ràn wá ní ṣẹ́ẹ̀tì àti mm. jíṣẹ́ yín ẹ̀ẹ́m ìdààmú àdúgbò. <laughs> wọ́n ní ọbọ̀ ta ọ̀gá ara àwọn olólùfẹ́ wa náà ni àwọn ń jẹun aláta lọ́wọ́ wọ́n lórí rí tọ́pẹ́tọ́pẹ́ tí ń lọ lóko. ọ̀gá <laughs> eh? ṣe i don offend people. you offend ah. people àwọn tó ń jẹun lọ́wọ́ you offend them. ọ̀gá no be so tinu mi ni mo sọ ṣé mo can hide my feelings. feelings. Eh, I never hide my feelings. this time why I dey give you music I dey confess music I dey give you. I dey tell other person wey dey ask me. ọkọ ọ̀gá I dey confess even baba Adewale Kokoro o ti send text message nisi ẹ̀ ń tó fi rọ́ ni. àbí wọn ló ń kọ́ post bàbá rà bọ̀bọ̀ra tó ti kú yẹ. tó ti kú. ah adeko even tọ́fi dọ́dọ̀ gbẹ̀ngà adeko yẹ adegi wọn kọ́kọ́ sisan alhaji doctor sikiru ande barista adegi wọn ọ̀làndọ̀ ọ̀làndọ̀ adegi wọn. kọ̀ọ̀kan lára àwọn orin ọ̀làndọ̀ tó fún. Ah! Hmm. lórí tó fún ọ̀làndọ̀. ọ̀làndọ̀ o ti pẹ́ gan o. ẹ mú ma. Hmm. ìfìrìwọ́. o sì fi là kúrò lórí. dutẹ́ wa giba àwọn àṣàrò sotí àṣàrò ẹ̀ lóko rẹ́gbẹ́rẹ́gbẹ́ nàmígiba ok that àsáró eléko eh. namijiba. lọ́nà àsáró yẹn nígbà tó fún wọn tó ṣe o fomi si fún wọn. no namijiba da composition composition eh, asaro no be food asaro okay. i give am composition asaro mm, asaro eleko ẹ ṣe eh, no i talk say ẹ ṣe wẹrẹ yẹ ọ ẹ ṣe wẹrẹ ẹ ṣe wẹrẹ tó bá namijiba lágbájá kò lè bù mí. lágbájá kò lè bù mí tàmẹ̀dù kí ló máa lọ kí ló máa ṣe léṣe. namijiwa. láti wasayinde máa ń yọ wá sílé wa ni. wasayinde. ó máa ń yọ ah. wá ni òru ló máa ń gba sílé wa ni. olùwàyè pucci namijiba music adegiba dona dona tó bá fún gbogbo èèyàn lórin wọ́n ló ń fún táyé kọ́rẹ́nsì lónìí. àwùwà bàbá ọ̀nàrẹ́bù. bàbá ọ̀nàrẹ́bù. ọmọ wọn ní pọ̀kọ́ ìlàjà. àgìbá eh. àti kọ́mí jackson ọjọ́ máa wá bá mi nì. Ah, ah, kọ́mí jackson tó wá máa bá mi wọ́n mọ̀ gbé Komi Jackson kí tó dá lọ wọ́n mọ̀ gbé dání pé à ah, sọ ọmọ ni àbúrò mi wà ní daikọrẹsì fún ní orin. so kọmi la wa bẹẹ Alhaji Komi Jackson bẹẹ pé àbúrò òun ni orin ni ah, taye kọrẹsì ah, wà wá fún. wọ́n mú bàbá wọn gángan bàbá wọn gángan orin ló fi kọ́ tẹ́lẹ̀ ìwọ gan ni ìdààmú àdúgbò lóòótọ́. ọ̀gá ìtì sí àdìlá ọ̀gá ìtì sí àdìlá. ayé gba jẹ́jẹ́ ẹ̀sùn kò lè lóye ká ṣe ìwọ gan ni ìdààmú gbogbo lórin <laughs> ọ̀gá kò rí bẹ́ẹ̀ o ìdààmú gbogbo lórin ìwọ ni ìdààmú kí wàá lè mi o ah, ìdààmú ará àdúgbò ni wọn. ìdààmú rédíò. Ah, eh, ọ̀gá tí Rasheed Ayinde bá rí bí báyìí. Rasheed Ayinde. alájí Rasheed Ayinde. ọkọ eh. hmm. ah, ìyàgò ní tẹmu táìmù ti lọ. jáfi eh, ọ̀rọ̀ yẹn sọ́jọ́ mi ẹ dìde ẹ jẹ́ kí àwọn èèyàn mi ò wọlé ah, mi ìkàn wá fọlá rẹ tọrọ náà. jẹ́ kán gbọ́n lé jẹ́ kán mọ̀ o bó ṣe ń ṣe é ọ̀gá it is asik no be me think say you are ọ̀gá never sick o. Ah, ah. kò ní di. kiri ni èlé ngọ́njì. àwa la mọ̀. ọ̀gá ò lè mọ̀ hmm. àwa la mọ̀ pọ̀ wá òkè. first visit may no know say it's it. ah you ah. possible dada. you think so abi. possible dada. life ẹ ṣáà dàrú bí bitcoin ọlù kí o tún wálẹ̀. ọ̀gá mo padà bọ̀ mo padà bọ̀ mo don come back o. a rí ajamu sẹlẹkùn. a lọ ramirami la rí ọ̀rá. ọ̀gá jùlẹ ní ọ̀gá jùlẹ ní o jẹ́ àbò. dìde dìde ọ̀gá dàbí lọ́mọ mi lọ́mọ. o lọ́mọ o lọ lọ jókòó. ẹ kúrò lẹ sà. ẹ kú iṣẹ́ sà. aṣáà nípa ẹ̀ ń bóyin látẹ̀ kan. bẹ́ẹ̀ni mo mo ń gbádùn ẹ̀bùn Ọlọ́run lára mi. ẹ tẹ́rápì ni. mo fi mo fi ọpẹ́ fún Ọlọ́run fún ẹ̀bùn àti hmm. ọgbọ́n tó mm. fún yín ọwọ́ yá máa lọ sókè. àmísà orúkọ yín àti. wálé michael orúkọ mi láti iléeṣẹ́ online dynamics limited. Okay. ẹ tá ti rí yín báyìí ó jẹ́ pé. ọ̀rọ̀ tó jọmọ́ travelling ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó jọmọ́ ní iléeṣẹ́ online dynamics limited ètò ìrìn àjò lọ sí òkèèrè la máa ń ṣe especially migration program hmm. àwọn tó fẹ́ lọ sílùú òkèèrè láti lọ ṣiṣẹ́ láti lọ kàwé láti lọ máa gbé òun ni a mú ní ọ̀kúnkúndùn a fẹ́ fi àsìkò yìí dúpẹ́ torí inú ọdún tuntun la wà a kí gbogbo àwọn tó ń gbọ́ wa náà pé a kú ọdún tuntun a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Fresh FM a dúpẹ́ lọ́wọ́ Yínká Ayéfẹ́lẹ́ a dúpẹ́ fún ẹ̀bùn ọlọ́run lọ́wọ́ EOB bọ̀dá Ṣẹ́gun olúwa máa tọ́jú wa apá yóò dẹ̀ ní ká wa olúwa máa gbé wa lọ sókè adúpẹ́ lọ́wọ́ àwọn oníbàárà wa àwọn tó wà níbí àtàwọn tó wà ní òkè òkun tó ń gbọ́ wa tàbí táwọn èèyàn wọn tó ń sì wà ní nàìjíríà tó ń gbọ́ wa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn wọn fún iléeṣẹ́ wa adẹ̀tún <clears throat> gbàdúrà pé ọdún tuntun tá a mú àjọṣe àwa àtàwọn oníbàárà wa a máa lọ síwájú níléeṣẹ́ wa oríṣi ètò tá à ń ṣe ó pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ ni a pè ní VPI Canada Visa Processing Initiative to Canada okay. that is for the permanent residents àwọn tó fẹ́ lọ máa gbé kán lọ máa ṣiṣẹ́ ní Canada bóyá gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ those are professionals or gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ those are skilled traders àyè wà fún oríṣi méjèèjì àwọn tó bá nífẹ̀ẹ́ sí kí wọ́n kàn sí wa bákan náà la ní ètò fáwọn tó fẹ́ lọ kàwé lókè òkun ní specifically orílẹ̀-èdè United Kingdom Canada USA, and uh, especially Eastern European countries and Cyprus. Nǹkan tó jẹ́ ká gbé ìgbésẹ̀ lórí Cyprus àti àwọn Eastern European countries eh, torí owó ni ṣe mọ̀ pé ká ò dọ́gba tàbá dẹ̀ wo exchange rate ẹ̀ wo yìí tá à ṣe pound hmm, ẹ̀ wo yìí tá à ṣe dollar hmm. ẹ̀ wo yìí tá à ṣe so ẹ̀ tó fẹ́ lọ kàwé ní UK tó fẹ́ lọ kàwé ní Canada ìka ò dọ́gba ẹ̀ tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni bọ̀ fún ẹ̀ tó rò pé budget òun ò pọ̀ púpọ̀ náà tó dẹ̀ sì fẹ́ kàwé ní òkè òkun ṣe mọ̀ pé téèyàn bá ń lo Èkó ó lè ọkọ̀ dé ògèrè kó tó di pé ó máa dé Èkó so àyè wà fún wa náà láti gbé ìgbésẹ̀ lórí àwọn yẹn bẹ́ẹ̀ náà la dẹ̀ ní àyè fáwọn tó fẹ́ in Europe. People who like to go and work in Europe. So they can get their work permit in Nigeria and then we apply for their uh, uh, uh, entry permits into the different countries Lithuania, Czech Republic, uh, Poland, Ukraine, Hungary, and uh, some other countries like that. ètò ṣe pàtàkì jù ni pé ní àsìkò tá a wà yìí àwa ń ṣe promo tá a fẹ́ káwọn èèyàn wa kó jẹ àǹfààní ẹ̀ promo yẹn máa wá sí òpin ní January twenty eight ìyẹn jẹ́ bí ọjọ́ mẹ́wàá síbi tá a wà yìí ni promo yẹn máa wá sí òpin promo wà lórí àwọn tó fẹ́ lọ kàwé ní ilẹ̀ òkèèrè àwọn tó bá forúkọ sílẹ̀ láàrin àsìkò yìí sí January twenty eight three fifty thousand naira cashback òun náà máa gbà hmm. ìyẹn ni pé tó bá yẹ kán san seven hundred thousand naira three fifty náà máa san àwa ti dá hmm. three fifty padà fún wọn promo tó wà lẹ́sìn nìyẹn tán bá rẹ́gísítà ní ìgbà tá a wà yìí sí January twenty eight ẹ tó bá dẹ̀ máa kàwé lókè òkun náà nínú ọdún tá a wáyé ó ti yẹ kó bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ ń sìn kódà ṣe ń sọ fún yín April admission ti ń late hmm. April admission ó ti ń late báyìí. ní country wo. United Kingdom. okay. USA. okay. Canada. Hmm. and Cyprus. okay. then Eastern European countries Poland, Lithuania they can also study in those countries so kàn gbé ìgbésẹ̀ ń sìn láti jàǹfààní promo tó wà nílẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni a ní promo fún àwọn tí ó fẹ́ lọ ṣiṣẹ́ ní Europe five hundred thousand naira cashback òun ni àwọn yẹn gbà mm-hmm. package tá a ṣe ní one point seven million naira is now going for one point two million naira why we just take charges for all the documentation that should be done with your employer coming to Nigeria on your behalf we will not charge you for our own fees here and that's what we are doing and we can't do such for a long time because we too we have bills to <laughs> no pay way. <laughs> so ìyẹn kan wà available between now and January twenty eight àwọn tó bá forúkọ sílẹ̀ kí àwọn tó ń gbọ́ wa tán nífẹ̀ẹ́ sí iléeṣẹ́ wa kán bá wa darapọ̀ lórí Facebook Online Dynamics Limited Instagram Online Dynamics Limited our website onlinedynamics.com.ng. online dynamics yẹn ṣé wọ́n máa kọ gbogbo ẹ̀ papọ̀ ní online àbí space máa wà láàrin on àti. tọ́ba kọ ní ẹyọ kọ̀ọ̀kan náà á mm, gbé wá ẹ wá rí àwa náà la wà ń bẹ̀ online dynamics limited ò pé méjì àwọn tó ṣe ẹ̀fẹ́ jì ló gan ó ti jájú wọn lọ́wọ́ sọ <laughs> àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ ṣeun. ẹ jẹ́ kí n fi fóònù nọ́mbà wa sílẹ̀ kí a tún máa lọ zero eight one zero two seven three mm. eight one four five zero eight one zero two seven three eight one four five wálé michael lórúkọ mi ẹ ṣe púpọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tó kọjá lẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pẹ̀lú wọn wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje. top success ni kò máa rò nípa rẹ̀. tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ. tẹlifíṣàn gbẹdutọ milẹ titi firiji air conditioner wọ́sí masini àti gbogbo èlò létí lónà pátá. bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́ kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa ṣàn yòókù díẹ̀díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ Bank. lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. aid o sì lè kàn Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Mm -hmm. ẹ káàbọ̀ padà sí kó ìfarabalẹ̀ fún wa. Ah. àwọn kan àwọn kan sọ̀rọ̀ kan fún wa kì í ṣe pé ìgbéraga wọ́n ní táwọn bá ti ń gbọ́ let's talk about it wọ́n ní ìfúnpá àwọn máa ń wálẹ̀ hmm. ètò yìí ẹni tí ò bá ti understand ẹ ò lè understand ẹ láti bí ó ti ń lo ọdún mẹ́jọ méjìlá yeah láti ìgbà ìwáṣẹ̀ láti ayé internet láti ayé ìwáṣẹ̀ <laughs> jẹ́ ìpè nígbà ìwáṣẹ̀ ok ìgbà ìwáṣẹ̀. Eh, yá ó ti lọ́dún méjìlá báyìí torí ọdún márùn-ún la kọ́ fi ṣe lórí internet kọ́lọ́n tó ṣe àmì sọ̀rọ̀ license a design ẹ̀ ní ọ̀nà tó jẹ́ pé a kọ́kọ́ ṣe yẹ̀yẹ́ a ṣẹ̀fẹ̀ ẹni ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ sí gan àá fi pa tó bá gbé wa àwa eh. fúnra wa gan. ọjọ́ tó ṣẹlẹ̀ sí àá fira wa wọ́. ó ti yé yín. so kò sí ẹ̀yẹ tẹ́ fẹ́ fi wá ṣe tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dùn wa. <laughs> gbé o bá mú mọ́mì ẹ̀ ẹni tó bí hmm. tó bí Ṣẹ́gun tí ń fi mọ́mì rẹ̀ pa lórí rédíò hmm, ta ni àwa lè fi pa gbẹgbẹ ẹdúró níjọ́ tí hmm, mo kọ́kọ́ gbọ́rọ̀ mọ́ rẹ́rìn pé òun àti mọ́mì òun ti ìṣọ́ òru wọ́n ṣe kan wọ́n kan agbo àgùntàn ní mọ́mì òun sọ pé dúró ẹ̀jẹ̀ olúwa bá òun bó o ní mo mo lo wá kí wọ́n lé ilé ni mo ti lọ kí wọ́n máa fẹ́ jáde padà òṣùpá tí wọ́n fẹ́ mọ̀ tán so àkọ̀yìn sí àkùkọ kan tí wọ́n á rí reflection àkùkọ yẹn mọ́ mi ni ah ṣẹ́gun mọ́ ẹ̀ ti lọ ẹ̀jẹ̀ jésù a bá rí ẹni tó wà nù kò tó fẹ́ wọn tafa sí mọ́lẹ̀ onímọ̀ wọn adìyẹ ni adìyẹ ni kò tafa sí mọ́lẹ̀ ń bá tiẹ̀ lọ. gbẹ̀rẹ̀ àwọn ewúrẹ́ ti. àwọn ewúrẹ́ mọ̀ kí wọ́n máa ń sùn sẹ́gbẹ̀ẹ́ títì. Ah, ìyá mi fẹ́ràn àdúrà wa ń bọ̀ láti ṣòfin láàlálà mọ́ mi ni dúró olúwa bá yín wí mú mọ̀mọ́ wọ́n sunrun àárọ̀ ni àfẹ́káwọn yẹn náà sì gbọ́rọ̀ olúwa wọ́n sì dìde wọ́n sì fún wa láyè mọ́ mi ni ṣé mo ti rí wọ́n fààyè lẹ̀ fún wa. alẹ́ mi sùn ara wọn jáde. ẹni tí bẹ́nu mi jẹ ti bẹ́nu yín lọ mo ní mọ́mí ìfúnni bẹ́nu àwọn ilé. sọ ìyanjú ọ̀rọ̀ ìlú ni báyìí wo time. so mi ìfẹ́ mọ́ mi pa mo kàn ń try láti sọ bí mo ṣe wà lọ́kì láti nírú ìyá yẹn ni hmm. ọ̀tán. àti bó ṣe wà lọ́kì láti nírú ayé fẹ́lẹ́ àbí ẹnura. dona dona so kì í ṣàárò mi tí bá sí tí bá wà lé. mi ì sí ẹ rí. mi ì sí ẹ rí nǹkan lè máa búra ni ó ṣe wá fi ń dààmú èèyàn lójú ní Istanbul mo ti gbọ́ tó ń sọ pé mo fi ń dà yín lójú pé lọ́jọ́ tíìsì tó ń bẹ̀ mí àti. <laughs> mo ń ṣeré ni. okay let's go. oh ìrìn àjò ẹnìkan wà tí ó yẹ ká gbé sórí afẹ́fẹ́ kó tó di pé èmi náà lọ ìrìn àjò kan àmọ́ à ń gbìyànjú láyìnká ní kó mọ̀ di pé bóyá gbígbé sórí afẹ́fẹ́ láá jẹ́ kí kíní yẹn tún bàjẹ́ kó fọ́jú sí kó fọ́jú sí torí pé ó ṣeé ṣe kí ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹ̀wọ́ mọ́ lára kó máa kó máa fetí kọ́ rédíò àwa gbé ọ̀rọ̀ yẹn àwa lọ jù ú ní Abẹ́òkúta àmọ́ pẹ̀lú ibi tí ọ̀rọ̀ dé dúró yìí ó bẹ́tà ká sọ ọ́ nísìnyí torí pé nìyẹn wà ní kòríta kò yé mi mọ́ tẹ bá ń gbọ́ let's talk about it fúngbà àkọ́kọ́ ẹni ìtàn olúṣẹ́gun bámidélé ló kọ́ mi àdìsá lóyún lóhùn ọmọ ìyá eléwédú hmm. ọ̀gá mi àtolùkù mi ní pè ní ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà tí ò ní tú owó bá mẹ́ta ọ̀rọ̀ bàbá ìbejì tí ń bọ̀ lọ́nà kábíyèsí <laughs> olódùmarè <laughs> àwọn méjèèjì yìí lọ́lọ́run ní ká mọ̀ tukọ̀ let's talk about it n tà sì fi sọ lẹ́la àwọn tó dé kòríta kan tí nǹkan fẹ́ pa kaṣọ díẹ̀ ṣe mọ̀ pé téèyàn bá ní ìṣòro ńgbà mi kò ní mọ bóun ṣe fẹ́ ronú. Mm ẹni tó bá wà nínú ìṣòro tàbí tó dé kòríta kan tí ò mọ̀bi tó fẹ́ yà sí á wá gbé ọ̀rọ̀ rẹ̀ wá á tì síta àwọn tó ti larúfẹ́ ìṣòro yẹn kọjá àbáwọn tí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn àbáwọn tí ọlọ́run tó fún ní ìmọ̀ torí ìmọ̀ pọ̀ lọ́sàlálù wọn á tún fọpọlọ gbé kalẹ̀ pé kò ṣe ṣe báyìí kò ṣe ṣe báyìí nígbà míì ọ̀rọ̀ ẹlòmíì tẹ́ bá wò ẹ́ kò tó torí ṣùgbọ́n tó bá bá yín ká ayéfẹ́lẹ́ táyéfẹ́lẹ́ bá sọ̀rọ̀ kò ní fẹ́ gbọ́ tó bá bá eob lọ́fíìsì mi tí mo bá sọ̀rọ̀ kò ní fẹ́ gbọ́ a fẹ́ kó jẹ́ pé orí rédíò ló lọ. tí gbogbo ayé bá gbọ́ sí. pé táwọn èèyàn bá dọ́pọ̀lọ kalẹ̀ fún ìgbà míì ohun tá a ti sọ ní kọ̀rọ̀ náà là á padà wá jẹ́ ní táwọn èèyàn á sọ ní gbangba. tó jẹ́rù ọkàn ti wá. ṣùgbọ́n ó pè bẹ́ẹ̀ kálíbà sọ pé àgbìyànjú ti wà ẹni yìí ń gbìyànjú àti pẹ́ ọ̀rọ̀ yìí èmi náà gbìyànjú àti pẹ́ ṣùgbọ́n bóyá tá bá sọ lé ní ọlọ́run lè wo ti àníyàn kan tiwa ọlọ́run sì lè wo ti ohun tí wọ́n ti là kọjá àti ìyà tí wọ́n ń jẹ lọ́wọ́ kó wá ojútùú sí ọ̀rọ̀ wọn wọ́n ní mẹ́fà làwọn tí bàmọ́ bí ìkíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà àwọn mẹ́fẹ̀ẹ̀fà àwọn sì wà kò sí kankan tó pẹ̀dé nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà àmọ́ nǹkan tí àwọn rí òun ni pé ìyá àwọn ní special interest nínú àwọn ju àwọn yòókù lọ. ṣe fún ìyá àwọn yàtọ̀ wọ́n ní kódà ẹni tó jẹ́ àkọ́bí àwọn obìnrin ni ó ti fìgbà kan gbójú agan sí màmá àwọn rí pé kí ló dé kí ni ni pé tó bá di ọjọ́ táwọn bá fẹ́ ṣe exams ṣé mọ̀ kí wọ́n sùn nígbà tó ń gbọ́ lecture ni ẹ̀mí á ní ká sọ pé nígbà tí teacher ń sọ̀rọ̀ wọ́n ní ìgbà míì tíṣà na àwọn ìgbà míì tíṣà fa wọn sílẹ̀ àwọn kì í sábà fẹ́ẹ̀lì wọ́n ní àwọn ó ṣàmú bó ṣe let my people go àwọn ń rán ọ lọ àwọn ń rán ọ lọ àmọ́ ńgbà tó tó stage kan kíní yẹn ń decline díẹ̀díẹ̀ yẹn ni pé ìwé yẹn ò ìwé yẹn ò dúró sórí àwọn mọ́ lọ títí débi pé voluntarily làwọn pè ìyá àwọn àti bàbá àwọn nígbà táwọn ṣe prayer tán lálẹ́ tó yẹ káwọn lọ sùn àwọn ní àwọn lọ́rọ̀ kan táwọn fẹ́ bá yín sọ àwọn sì kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì àwọn dúpẹ́ lọ́wọ́ pé wọ́n tiẹ̀ ti àwọn dé secondary school wọn náà wá sọ fún àwọn parent àwọn pé kán yọ̀ǹda àwọn kán jẹ́ káwọn lọ kọ́ iṣẹ́ iṣẹ́ wo ló fẹ́ kọ́ wọ́n ní àwọn ní káwọn lọ kọ́ iṣẹ́ tó ń ránṣọ wọ́n ní torí pé àwọn láìkí aṣọ èèyàn máa wọṣọ wọ́n ní bàbá àtìyá àwọn sọ pé béèyàn bá tiẹ̀ kọ́ṣẹ́ ní nàìjíríà tá a wà yìí èèyàn tiẹ̀ kúrò ní secondary school tiẹ̀ tiẹ̀ forí ti secondary school wọ́n láwọn yarí ni o ibi táwọn kàdé ẹ mọ ibi tán ti drop out gs2 wọ́n láwọn ò ṣe mọ́. Kristi ooo kò yé mi ayé tótó ayé tótó ayé màlè ayé tótó ayé tótó ayé màlè. àmọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti yan iṣẹ́ aránṣọ iṣẹ́ ká ká láàyò tí wọ́n ti yàn láàyò ni pé ìyá àwọn fi àwọn síbi tí àwọn á ti kọ́ṣẹ́ gidi àwọn sì kọ́ àwọn mọ̀ wọ́n ní bàbá àwọn ra irinṣẹ́ fáwọn àwọn sì ní shop wọ́n ní kódà ìgbà tó di pé àwọn tètè mọ ríṣẹ́ gbà àwọn tún cross lọ Èkó àwọn lọ ra àwọn aṣọ eh, bend down boutique wọ́n ní táwọn bá dé àwọn tó bá la adjustment àwọn adjust ẹ̀ lẹ́yìn ìgbà táwọn ti ṣe freedom tán àwọn adjust ẹ̀ wọ́n ní káwọn tó ṣe freedom gan làwọn ti mú ọ̀rọ̀ kámọ́ raṣọ àlòkù kámọ́ tún ta kámọ́ àwọn ti mú láyè wọ́n ní nǹkan kan táwọn mọ̀ ni pé táwọn bá ti débi táwọn ń lọ àwọn ò lè rà lọ́pọ̀ táwọn bá ti dé sí ìlú táwọn dé sí àwọn ò lè tà lọ́wọ́n àmọ́ kò lè jọjọ́ mẹ́ta lọ àwọn ò ní lè ṣèṣirò bí owó ṣe rìn. mo ní kí ló ń gbowó lọ́wọ́ yín wọ́n ní kò yé àwọn wọ́n láwọn ò ní lè tọpinpin pé àwọn ò ní lè sọ pé báyìí ni owó ṣe rìn wọ́n ní àwọn á tún wá struggle struggle struggle nípa yíyá gbígbà lọ́wọ́ rẹ̀ àwọn á tún kówó jọ àwọn á tún kó lọ sọ́jà wọ́n ní àwọn wá rí i pé táwọn bá dúró sí ìlú yẹn táwọn bá padà sí ọ̀dọ̀ tàwọn gangan nílùú tàwọn gangan wọ́n ní owó yẹn á mọ́wọ́ ṣùgbọ́n táwọn bá filè ti gbéra pé ọjà yìí à táwọn bá gbé dé ọjà kan lọ́dọ̀ tàwọn ń bí àwọn àrìtà àwọn àrìtà lóòótọ́ ṣùgbọ́n àwọn ò ní lè sọ pé báyìí lówó ẹ̀ ṣe rìn wọ́n ní awádìí pé àwọn atúnwá jẹ gbèsè mọ́ gbèsè yáwó wọn láwọn wá kó tẹ̀pa sílùú wọn ní àwọn tẹ̀pa síbẹ̀ si àwọn wá ń àwọn wá ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ní ṣùgbọ́n kò sígbà tí àwọn fẹ̀gbẹ́ lélẹ̀ tó bá ti tó bá ti ń kọjá oṣù kan táwọn bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ lọ́hùn táwọn ò ní rí ìyá àwọn tó ń bẹ àwọn hmm. pé ṣé o fẹ́ tó àwọn sí òhò ni máa bọ ṣé o fẹ́ tó àwọn sí òhò ni máa bọ wọ́n ní káwọn ọmọ ẹ̀ tí ì lálàhùn ni o káwọn ọmọ ẹ̀ tí ì lálàhùn ni o béèyàn fi irin tẹ́ fi so wèrè ara gádàrà so àwọn àwọn ó já o wọ́n ní àwọn àtúkọ ẹrù àwọn pápápá kí nípa yín lẹ́rìn báyìí wọ́n ní àwọn ń lọlé ilé tó kókó tá gbé ní táwọn bá sì fojú kan mọ́mí àwọn ara àwọn àtún wálẹ̀ àwọn àtún bá wọn ṣeré wọ́n ní ní apá àbìkan mommy's pet náà máa ń pe àwọn ṣùgbọ́n oró kan tí kinní yìí ń pọ̀ sáwọn lára wọ́n ní pé àwọn ò bẹ́ẹ̀ rí ọkùnrin báwọn dòwò pọ̀ báwọn ṣeré ẹ bá sì rí ẹni tá à ń sọ yìí tán bá wẹ̀ wọ́n fógun ogun abila mo wá béèrè mo ní ẹ tí ì bímọ wọn làwọn bímọ ta ló lọmọ tó wà lọ́wọ́ yín ọlọ́mọ tó wà lọ́wọ́ àwọn tí ń lọ bí ọdún mẹ́wàá wọn ní ṣùgbọ́n àwọn lè tọ́ka sí pé pàtó ẹni báyìí ló fún àwọn ní oyún mo ní bò ló ṣe ṣẹlẹ̀ wọ́n ní adá fún mi wọ́n ní lọ́jọ́ náà wọ́n ní àwọn ti rajà àwọn ti dé látọjà àwọn kọ́sítọ́mà àwọn ti ń wá wọ́n ní kódà àwọn ti gbéṣẹ́ aránṣọ tìṣẹ́gbẹ́ kan àwọn tí ń ta ọjà yẹn díẹ̀díẹ̀ wọ́n nílò jù ibà ṣẹ́ lulẹ̀ wọ́n ní àwọn tó fẹ́ rajà oníkálukú mórí lọ sílé ẹ̀ pé bóyá tó bá dẹ̀ dọ̀la àwọn ó padà wá wọ́n ní àwọn fúnra àwọn nìkan làwọn wà nulé àwọn kò tíì wọ́n ní ẹ̀ẹ̀kan náà àwọn gbọ́ tilẹ̀kùn ṣí àwọn á ń béèrè pé ta nìyẹn ta nìyẹn wọ́n ní ohun táwọn gbọ́mọ ni pé ẹnìyẹn sọ pé òun ní o àwọn wá ní ìwọ ta ni wọ́n láwọn ò gbọ́rọ̀ míì mọ́ ní àwọn ń rí i pé bí òjìji ẹnìyẹn ń wọlé bọ̀ ó tán àwọn sì mọ̀ pé ẹnìyẹn ràgàbọ àwọn hmm. lẹ́yìn ìgbà náà ara àwọn tura àwọn sùn àwọn dìde lọ́jọ́ kejì àwọn wá ń béèrè lọ́wọ́ ara wọn pé ah, ṣé àwọn lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin ni wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ yẹn làwọn rí i pé àwọn ti lóyún wọ́n ní nítorí náà àwọn ò lè sọ pé ẹni báyìí ló lọ́mọ tó wà lọ́wọ́ àwọn. mo wá béèrè pé ah, ṣé fíìmù lẹ́ ń sọ fún mi ni àbí ẹ̀ ń sọ ìgbé wọn ní ìtàn ìgbé ayé àwọn tó ń pa àwọn lẹ́kún làwọn ń sọ yìí lẹ́yìn ìgbà náà ṣe ẹ̀ wá rọ́kùnrin báyìí sọ̀rọ̀ ni wọ́n ní ọkùnrin báwọn sọ̀rọ̀ wọ́n ní ó máa ń wu àwọn àwọn tún béèrè pé ṣáwọn làwọn máa fi ara àwọn bẹ ọkùnrin wọ́n ní àwọn èèyàn tó jẹ́ bí ẹgbẹ́ àwọn ti lọlé ọkọ oníkálukú tún ṣe dáadáa ṣùgbọ́n àwọn èyí làwọn kàn níṣòro díẹ̀ ó dà kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ìgbésẹ̀ fún mi tí wọ́n ti gbé àti ibi tí wọ́n ti tojú bọ̀ láyé lórí solution ah. àti ọ̀dọ̀ àwọn wòlíì ńláńlá tá a gbọ́dọ̀ mọ̀ ah, dárúkọ wọn hmm. ah, ẹ̀rọ ọlọ́run bá mi. ìlànà ṣàyẹ̀ yìí sí ọ̀rọ̀ òye. Yeah. dabaru, de dabaru. Now life is beautiful, it's beautiful. Orí mi ò bá gbọ́dẹ̀, orí mi Yeah. Let's go. Every once in a great while, there's a seismic shift in the world of entertainment. A moment where talent, technology, and innovation combine to change the game forever. You're about to witness unrivaled turntablism, knowledge, and sheer passion. Ladies and gentlemen, please welcome. People's Choice, DJ New. A world. A world filled only with filthy bass, tantric transitions, and dirty Dutch drops. A world where the existence of one man and one machine will beg only one question. Are you, not entertained? Are you not entertained? This summer, prepare yourselves for an epic journey with just one downbeat and lives on for eternity. But tonight, we dine in hell! From the creator of the most colossal parties of the year and the producer of the sickest beats you'll ever hear, we present DJ New. This is not your father's music mix. This is a whole new dimension of DJ entertainment. Dropping digital domination like you've never heard before. Your total music experience starts now with People's Choice DJ New.

cushions on it. Got the pretty, pretty face with no makeup on it. Lady must say, no to mercy. I said, baby, go easy. The way your back I be moving. Girl, you be setting the mood. and yeah, once I get on the groove. Say me, tell her, say, baby, go easy. The way your back I be moving. Girl, you be setting the mood. and yeah, once I get on the groove. How many go you make how many my party? He tell us, say many many my party. on the dance hall. my party. See, girl I like the way that your booty shake. When you put it on me, then meditate. See the things that you do scatter my brain. Baby give it to me, me I can't wait. Oh Lord have mercy, mercy, mercy. See them girls, them are sexy, sexy, sexy. All them wanna follow me my bites round the counter. Style a style, all the style when me giving me. Why you say go easy when me bad up the rhythm? Oh gosh, gosh, what a thing. Can manage the pressure when I wind up on him. No physically, physically, physically fit. Lock him down from the start, I'm not even finished. Make sure you got that stamina. That It's your boy, DJ New. Anyone. slide, jump up on it. Got the big, big booty with the cushion on it. Got the pretty, pretty face with no makeup on it. Lady must say, no to mercy. I said, baby, go easy. The way your back got me moving. She say, how many go in my body? Me tell her say, many, many go in my body on the dance hall. Go in my See, girl, I like the way that your booty shake. When you put it on me, then meditate. See the things that you do scatter my brain. Baby, give it to me, me I can't wait. Oh Lord, have mercy, mercy, mercy. See them girls, them are sexy, sexy, sexy. All them wanna follow me. Rhetoric, my bite round the counter. Style, style on. Arìnrìnlẹ̀ inú bẹ̀rẹ̀ sí à ń jẹ́ fọ́sùn. mọ́mí wá jókòó àǹtí àwọn jókòó aláàjì jókòó wọ́n ní àǹtí àwọn wá sọ pé mọ́mí ẹni tí ó wu lágbájá kó fẹ́ rèé o abẹ̀yìn ẹ rí bó ti ṣe sánná ní ara lórí ọ̀rọ̀ ọlọ́kọ́dé ẹ kàn fa ọwọ́ rẹ̀ lé ẹni yìí lọ́wọ́ wọ́n ní ìyá àwọn ní kò sí ní tó jọ ìkórìtà táwọn wà rèé ọkùnrin táwọn atúnrí tó kọnu ìfẹ́ sáwọn nù hmm, ẹjọ́ bẹ́ẹ̀ bá wà nírú kòríta báyìí ìgbésẹ̀ wo ni kò gbé. kí ni hello. ẹ kọ́ ọ̀lẹ́ o. ẹ kọ́ ọ̀lẹ́ orúkọ yín bọ́lẹ̀ tí. ẹ kú ètò látàárọ̀. yes sir. ọgbọ́n ni kú mọ yín lórí o. àmín. olú ló ń pè láti ọyẹ́ èkìtì. ah hmm. ọyẹ́ èkìtì lẹ ti ń gbọ́ wáyé. bẹ́ẹ̀ni. wow ok kètèkètè là ń gbọ́ yín. ẹ ṣeun. àtìgbàtà ti bẹ̀rẹ̀ ìtàn yìí ni mo ti mọ̀ pé májẹ̀mú kan wà láàrin obìnrin yẹn pẹ̀lú ìlú yẹn pàápàá jùmọ̀ pàápàá jùlọ tó so mọ́ ìyá rẹ̀ hmm. kẹtù wa sọ kẹtù wa mẹ́nu bá ibi tí ìyá rẹ̀ lọ sílé wọn tó tó lọ fara wọn kọ nǹkan tí màá gba obìnrin níyànjú ni wípé kó súnmọ́ ọlọ́run kó súnmọ́ hmm. aládùúrà tàbí wòlíì tó jẹ́ olóòótọ́ tó dẹ̀ bẹ́sẹ̀ nílẹ̀ gidi bẹ̀rù ti rí ọ̀rọ̀ eh, ayé ẹ̀yọ

DJ, you don't the club now. Mr. DJ, you don't the party. Mr. DJ, you don't the club. Sim Sima, who got the keys to my <laughs> Fresh 105.9 FM. Invigorating. who got máa bímọ. tí n bá jáde o tí n bá ṣáyé o ṣe jade o ti n o se ni kọ́ tóka tóka sim sim. pretty girls dem like a big banana Them not like a boy we get wahala Them like a cool boy like we. Eh, na, na, na, na. Mr. DJ, you don't scatter the floor. Hey. Mr. DJ, you don't scatter the club now. Mr. DJ, you don't scatter the floor. Sim, sim, up. Who got the keys to my beamer? Mr. DJ, you don't start at the club now. Mr. DJ, you don't start at the party. Mr. DJ, you don't start at the club. Sim Sima, who got the keys to my beamer? Bukola <laughs> and Bisola. The girls them see me now. Pretty little woman, sexy as can be, sweet, doesn't wanna like I'm a bit. Girl, I know you like anaconda. You find your beauty strike like hot thunder. Where you wanna and roll and roll good up. You got a nigga and wanna put it down. Oh yeah, roll up, roll up, roll up, roll up. Wake up, shake up, shake up, shake up. Oh yeah, wine up, wine up, wine up. Hey. Carolina, don't run, run, run, run, run, run. Fresh 105.9 FM. You Your feel good radio. Mr. DJ, you don't scatter the club now. Mr. DJ, you don't scatter the floor. Sim Sima, who got the keys to my beamer? Mr. DJ, you don't scatter the club now. Mr. DJ, you don't scatter the party. Mr. DJ, you don't scatter the club. Sim Sima, who got the keys to my beamer? Adija and Amina. The girls, them see me now. You know what I'm saying? Àrò Fẹ́mi ní poli. Owó ti dé, ẹ bá mi gbówó mi. Mi ráyè come tomorrow. You know one no story. One no story. want my money. Hey. Eh. Mr. DJ, DJ, DJ, DJ. And I beg you, follow me, follow attracted to you. And ain't talking to you seem like what is perfect to do. But confusion is the reason that I acted a fool. I can't the hacks, random question like Shola Swim. Did you know Kola? Did you ever spoke with him? Is your name Shola? Did you ever go to the game? With this your knickerbocker, are you going to gym? You resemble pretty woman, do you know the fame? Cause definitely you are not someone with a low death level going so extreme. Do you relate to Kafaya? Yeah, Apollo Tesla. You think I'm getting more booty than Shia Seti? Or am I the kind of player Toti and Jesse? I'm only starting conversation with you, Why do you take it personal? We you want happy.